وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رمضان تنكالكم a ń ọba adẹ́dà kọjá kí ó ṣèṣe ju ẹ̀mí wa gbogbo tí a fi gbà tí yóò fi jẹ́ ìtẹ́wọ́gbà ní ọdọ rẹ̀ kọba adẹ́dà wọ́n ṣàṣe fún wa. ọ̀gọ̀rọ̀ nǹkan tí ọba adẹ́dà bá ní ká ṣe ní iṣẹ́ tó pa wá láṣẹ lé lórí kì í sábà fi. ìdí tó ń fi ní ká ṣe kì í sábà fi kún ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ pé bí wọ́n ṣe pàtàkì tó àti bí wọ́n ṣe jẹ́ òpó fún ẹ̀sìn èèyàn àti oríire Allah subhanahu wa ta'ala ó máa ń sọ ìdí tóun ti fẹ́ ká ṣe é kí nìdí tọ́ba adẹ́dàá máa fi ń ṣe léyìí torí pé kálíbà káràmásìkì lórí rẹ̀ kálíbà ṣe ìgbìyànjú tó pọ̀ lórí rẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe àwẹ̀ ọba adẹ́dàá ṣe ní ọ̀ràn yẹn kì í ṣe pé ó ṣe lọ́ràn yẹn nìkan ọ̀sọ̀dí tóun fi ṣe lọ́ràn yẹn kì í tún wá fi pọ́ sọ̀dí tó ń fi ṣe lọ́rùn àyàn nìkan ó tún ń tù wá wípé kì í ṣe fún ẹ̀yin nìkan àwọn tí wọ́n kọjá lọ gan bá a ṣe ṣe fún wọn nìyẹn láti fi jẹ́ kó yé wa wípé ẹ̀yin lẹ dáa jù ẹ dáa ju àwọn tán kọjá yẹn lọ torí kí lọ́ba adẹ́dà sọ òní kuntum khayra umma ukhrijat linnas ẹ̀yin lẹ dáa jù lẹ́dàá afààyàn yọ ni fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí wọ́n ti ara yín kọ́ àríkọ́ṣe dáadáa ẹni tó bá fẹ́ jèrè ayé àti tọ̀run àti kó fi ti ń sàríkọ́ṣe. Allah subhanahu wa ta'ala látẹnu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam gbogbo àwọn tírà tí wọ́n ti lọ ó kó yé wa wípé nínú oṣù àlùbáríkà yìí Ramadan la sọ wọ́n kalẹ̀ tí Quran tó sọ kalẹ̀ fún yín náà kò yàtọ̀ inú oṣù yẹn náà ni kí ló dẹ̀ fà á torí wípé a kí tẹ́ ẹ bá ṣègbìyànjú Quran kì í dúró síbi ẹ̀gbin ibi tá a fẹ́ kí Quran wà tó yẹ pé tó bá ti wà ń bẹ̀ nínú sísítẹ́ẹ̀mù yín gbogbo òyòkù ó yanjú òun ni kíni inú ẹ̀mí yín inú ọkàn yín kò dẹ̀ wá sí tí ó tún ọkàn ṣe bíi kíni bíi ààwẹ̀. ní Allah subhanahu wa ni tọ́lọ lọ́wọ́ fún mi ní tí ó jẹ́ tètè ní súnmọ́ ọlọ́wọ́ ní àwẹ̀ dọwọ́ rẹ̀ torí kò sí nítorí bí àwẹ̀ Allah subhanahu wa ta'ala ń a ṣe àwẹ̀ gbígbà ní ọ̀ràn àyàn fún yín. kama kutiba ala alladhina min qablikum bá a ṣe ṣe ní ọ̀ràn àyàn fáwọn tí wọ́n ṣáájú yín ọwá ní kínìdì la'allakum tattaqun kẹ́ẹ̀lẹ́bà ní taqwa kẹ́ẹ̀lẹ́bà gbogbo ibi tẹ́ ẹ bá wà kí ẹ̀rí ọkàn yẹn ó lè bá a máa jẹ́ yín pé ah, ọba adẹ́dàá wà o. ìjẹ́ kẹ́rì ọkàn jẹ́yàn pé ọba adẹ́dà wà kò tó ẹ̀rí ọkàn náà gbọ́dọ̀ jẹ́yàn wípé òun ló dá gbogbo nǹkan òun ló dá wa ó dá wa òun ló dẹ̀ ra gbogbo nǹkan tá a ti gbà tó kí ni tó tẹ̀lé ó nìkan ó nìkan ni sísìn tọ́ sí òfin rẹ̀ látẹ̀lé tá à ń bá ń sìn gan tá à ń mú òfin rẹ̀ wá a máa mú wá ní pẹ̀lú àdìọ́kàn pé a fẹ́ fi jèrè níwájú rẹ̀ ń jọ àlìkíyàmù ìyẹn gbọ́dọ̀ wà ń bẹ̀ ló fi jẹ́ pé bí n bá ń ṣe gbogbo nítorí ẹ kó ṣe lẹ́sìn gan tọ́wáyín wà lọ́kàn rẹ̀ pé àkókò mọ̀ bóyá dodo ni àbó dodo kọ́ ó ti ṣì í ti ṣì í torí pé ẹ̀rí ọkàn yẹn gbọ́dọ̀ rinlẹ̀ pé ọjọ́ gbẹ̀yìn ń bọ̀ o a wà dúró níwájú ọba adẹ́dà ní tí mò ń ṣe ní kí n ṣe yìí ìfẹ́ kábàámọ̀ níwájú rẹ̀ níjọ́ náà ni kì í ṣe mo fẹ́ kábàámọ̀ dáadáa àbámọ̀ dáadáa o ah tí mo bá mọ̀ ni mo bá ṣe jù báyìí lọ tí n bá mọ̀ ni mo bá ṣe jù báyìí lọ ìgbàgbọ́ yẹn gbọ́dọ̀ wà mbẹ̀ tí ìgbàgbọ́ yẹn ò bá sí mbẹ̀ kò mú. ẹ̀rí ọkàn ọmọ jẹ́ yẹn pé ọmọ ń tà ń rò kí ni tá a sọ ní ìjókòó tó kọjá lọ ibn abbas radiyallahu anhu tarjuman al-quran ìgbà tó ń tú àyà wípé ya'lamu kha'inata al-a'yuni wa ma tukhfi as-sudur ọba tí ń gbẹ lókè ọmọ jàǹbá ojú wa ma tukhfi àti tí ọkàn gbé pamọ́ ní wújẹ́wújẹ́ ó ní. àlàyé rẹ̀ ni ẹni tó jẹ́ wípé ó rí tí ó kó rí bóyóbìnrin olóbìnrin tàbí tọ́jọ́ mọ́ ó ṣe bí gbójú kú di but ọkàn gbójú kú ó ní ọkàn rẹ̀ sì wà ń bẹ̀ ó ń fọkàn tọ̀ tọ́jọ́ yìí pé ìgbójú kú ó rẹ̀ yẹn torí páwọn èèyàn wà ń tọ́kàn tí wọ́n bá ti sí ń tòsí àsìnàléláwọ̀ ẹni rẹ̀ kò sí itú tí ò ní lè bá torí pé kí ni láti pé àkíyèsí wa sí ìkìlọ̀ yẹn wípé ìpamọ́ ti bàjẹ́ ọmọ ń baṣẹ́ jẹ́ pẹ̀lú ẹ̀rí wò òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ó ní àwọn kan ń bọ̀ ń jọ́ gbé ilẹ̀ àríkè àmọ́ wọ́n wà pẹ̀lú iṣẹ́ rí tó tó òkè tìhámà ní eré àyẹ́mà yẹn ni òkè tó ga tó ga tó dẹ̀ sílọ sílọ sílọ ni ó ní bàyìdá iṣẹ́ wọn wà lójú nigínigín ó wọ́n ṣe dáadáa ó ní ṣùgbọ́n ọba adẹ́dá ò ní gbà á yóò ṣe bí eérú ni haba mantura yóò dànù ọ̀la yóò gbọ̀n dànù yóò kú dànù bí eérú òjíṣẹ́ náfúlà àlọ́sọ́là wá ń ṣàlàyé ó ní àwọn ọmọ ẹ̀yà yín ní wọ́n ń dìde lóru wọ́n ṣe gbogbo ń tó ẹ̀ kí wọ́n ṣe bọ̀dù kí lọ́ọ́ bá ṣe wọn jẹ́ tí wọ́n bá ti dá wà wọ́n á máa fa ọgbà ọlọ́run ọba yà wọ́n kí ni túmọ̀ yùn wọ́n ò ní pa ẹ̀ ọlọ́run ọba torí pé kí ni kí ni túmọ̀ ìpayà ọlọ́run ọba kíkọ̀kọ̀ àti gbangba kó ṣe kíni kó dọ́gba lórí dáadáa ìkọ̀kọ̀ àti gbangba kó dọ́gba lórí dáadáa kí lọ́ba adẹ́dà sọ ó ní iná mà tún zero àwọn tí wọ́n gbà kìlọ̀ pé ah, ẹni rẹ̀ lélẹ̀ mọ̀ ní sábà zikọ̀rọ̀ òun lẹni tí ń tẹ̀lé ìrántí òfin ọlọ́run ọba ní gbangba wa khashiya rahman ọwọ́ ń páyà ọba níkẹ́ Allah subhanahu wa ta'ala ní kọ̀kọ̀ kọ̀kọ̀ gan ọ̀dẹ́mọ́rán ju gbangba lọ ní ti ń ṣe ní kọ̀kọ̀ ní dáadáa ó pọ̀ ju ti ń ṣe ní gbangba lọ tí gbangba yẹn gan òun kankan ń ṣe nítorí pé kọ́mọ̀bà jẹ́ kíni kọ́mọ̀bà jẹ́ ríà ṣíárì ni ó gbé pamọ́ kí lọ́ba adẹ́dà wá sọ ó ní fọbẹ́ ṣírìwù bíi mọ̀kúsọ̀rọ̀tì fún un ní rò ó pé gbogbo ibi tó bá kù sí kùsìkùsì kọ̀ọ̀kan fún un ní rò yí pé ọba adẹ́dà ó forí jìn wà ájìrín kẹrí àti ẹ̀san alápọ̀nlé gbogbo ìgbà tọ́ba adẹ́dà bá ti sọ̀rọ̀ ẹ̀san alápọ̀nlé bá wọn kí ló ń sọ fún wa àlìjánnà ní ìdẹ́ra torí tó wọ́n jù nínú tí ní tí ọba adẹ́dà tí máa fi san ẹni tí ó bá ta ní èyí tó pọ̀ jù nínú ọrẹ rẹ̀ nu kí lọ́rẹ tó pọ̀ jù ìgbàgbọ́ ìmánu billah subhanahu wa ta'ala ìmánu ni ò ní jẹ́ kéèyàn tafẹ́lẹ́fẹ́lẹ́ ní kọ̀kọ̀ wọ́n máa wò pé <laughs> ṣé kò rí mi ni ọba tó mọ tí mò ń rò lọ́kàn yóò ṣe kí ni yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọba alẹ́dàá ni la'allakum tattaqun kẹ́lẹ́ bá ní ìpayọ̀ lọ́nba taqwa Allah òní pé ìpa àwọn òfin ọba alẹ́dàá mọ́ láti fi wojú re rẹ̀ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà pẹ̀lú jẹ̀rán ìkẹ́ rẹ̀ àti kíni ìbẹ̀rù ìyá rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ wá fi jẹ́ òye wa béèyàn ṣe kò tiẹ̀ kó pamọ́ kì í ṣe torí pé àwọn tí wọ́n ti lọ ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan wọn tíra wọn wọ́n ti tọwọ́ bọ̀ kò jẹ́ níwùn mọ́ láàfin lè lò ó ìgbà tí Umar bin Khattab radiyallahu anhu tó ń tíra àwọn tó ti kọjá lọ ó gbé dání èwo nínú tíra Tawra àwọn ni wọ́n sọ Tawra kalẹ̀ fún Yahud ó ń gbé ń wò tọ́lá àwọn Yahudi wa Madina tíra àwọn wà lọ́wọ́ wọn ọwọ́ àwò gbàtọ́ jíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlám rí èwo lélẹ̀ yìí o ó ní tíra báyìí ni mò ń yẹ̀ wò látún ti fi ṣe àlékún mọ̀ kí ló jíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlám sọ fún ó ní àmùtà awakù àǹtà yabna Khattab ó ń ṣe èméjì ní pé kí ní tí ọba adẹ́dàfihàn wà yìí kò pé ni ó tún ní àmúlùmọ́lá kan láti fi kan òjíṣẹ́ náà sọ́lá wa búra pé kí Musa bá wà láyé ta ni Musa sallallahu alaihi nabiyina alayhi ànábì tí wọ́n sọ tírà tó gbé dání tí wọ́n sọ kalẹ̀ fún kò ní bọ́m̀bẹ̀ àyàfi kó tẹ̀lé mi. so máyàkáyàká gbajúmọ̀ ntọ́ba adẹ́dà fi rán mi sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àṣesí tó ti kọjá lọ pẹ̀lú àwọn ẹni nì ìmọ̀ọ́mù wa láti fi ṣe kíni láti fi ṣe àríkọ́ṣe fún wa tàbá àti fi ṣe àríkọ́gbọ́n nínú ntọ́jẹ́ pé ó jẹ̀ níhùn ntí torí pé ọba adẹ́dà subhanahu wa ta'ala ó sì òjíṣẹ́ lára islam àjọ ni gbogbo àwọn nǹkan tí ó ti kọjá lọ yẹn ṣe àmọ́ pé tí ó fi di àdànù ò ní pé kàńdá ó ti ṣe kí ni ó ti kó sínú rẹ̀ sìn Allah subhanahu wa ta'ala fòjíṣẹ́ lára islam ṣe àjọ tí máa jọ kàńdá òun dànù ṣèyí tó bá jẹ́ ojúlówó ó ti wà nínú kí ni ó ti wà nínú tíra ó ní láti fún wa ní àlàyé lórí takwa ó ní ó wà nínú àwọn èèyàn tán ti kọjá lọ tí wọ́n fún ní tírà ṣáájú yín àwọn wò ní Yahud àti Nasara ó ní ẹnìkan lọ yá ọ fẹ́ yáwó ẹ̀ńtọ́ wá fẹ́ yáwó lọ rẹ̀ ní ta ni ó sì lè dùn fún ẹ̀ kí ló sọ ó ní ọba tó wà lókè ńlẹ́nì kankan àfi ọba tó wà lókè ìgbà wo lọ́sàn-án ó ní nígbà báyìí. ẹnìyẹn dẹ̀ ya. ó yẹ kí ẹni tí ó fún bí kí wọ́n fi ṣe ránṣẹ́ láti kan fi ránṣẹ́ ni kí ni wọ́n fi ránṣẹ́ true means wo ni wọ́n fi ránṣẹ́ ìmọ̀ nǹkan ọ̀gùn tàbí ojú omi àsìkò wa tó tí ó sanwó kò rọ̀ lọ́rùn kí ló ṣe ó wá mú igi ó là sí méjì ó mú owó yẹn ó fi sí láàrin ó wá dì í ó wá lọ sétí odò ó ní wọ ọlọ́run ọba ìwọ ní ẹlẹ́rìí mi ó yẹ kí ìwọ mo fi sẹ̀rí ó yẹ kí n mú lọ but kò sí agbára ó jù sódò. ó jù sódò ẹni tí ń retí kò gbúrò but orígi pé yóò yóò ṣàǹfààní á fi ọ̀sà ọgbẹ́ ǹjẹ́ kọ́là déédéé iye tí ó yẹ kí wọ́n fún orí ń bẹ̀ ọ̀yàlẹ́nu. kí ni tó jẹ́ ó ṣẹlẹ̀ wọlọ́ àti ìfọkàntìsí ọ̀dọ̀ ọba tó jẹ́ pé àkóso gbogbo nǹkan ọ̀rọ̀ rẹ̀ ló wà òjíṣẹ́ náà àṣàlám fi máa níbi ẹ̀yìn o ó ní eléyìí ló òun náà kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n wọn láwọn mẹ́rin àwọn kan wọ́n wá jíjẹ mímu lọ ńgbà alẹ́ wá fẹ́ẹ́ tó fẹ́ ṣe díẹ̀ tó rẹ̀ wọ́n wọ́n wá fẹ́ ti mi wọ́n wá rí cave ihò lábẹ́ kínni lábẹ́ àpáta káwa sinmi síbi gbókùtà kan ṣe ń ré bọ̀ lókè mi lọ́ba ṣe wọ́n mọ́ bẹ́ẹ̀. bọ́tọ́rí wípé wọ́n jẹ́ àwọn tí wọ́n páyọ̀ ọba adẹ́dà. wọ́n wúra wọn wọ́n ní tá a bá tètè bẹ ọba tí àkóso gbogbo nǹkan wà lọ́wọ́ rẹ̀ ibi tá a kù sí sẹ́kẹ̀ wí bẹ́ẹ̀ ebi ó ìnira wa atmospheric condition yóò dé gbogbo ẹ̀ ó dé bá wọn wọ́n wá tara wọn jí nǹkan àbá ṣe ní dáadáa tó jẹ́ pé ẹja gbọ́ yóò nǹkan àṣe ní dáadáa wà nù tó jẹ́ pé àfi wá nǹkan kan torí tọba adẹ́dá nìkan la fi ṣe ẹ jẹ́ ká máa wò ó lọ́kàn ara wa ká wá fi bẹ̀ ẹ́ nínú wọn ààrẹ ń tọ́ sọ pé àìjẹun nílé àfi táwọn òbí mi bá kọ́kọ́ jẹun náà. mo wá dé ńjọ́ náà ńgbà mo dé wọ́n ti sùn àwọn ọmọ mi dẹ̀ ni àwọn ọmọ wa ń sunkún wọ́n wá ń rẹ̀ wọ́n tẹ́ wọ́n ń rẹ̀ wọ́n tẹ́ wọ́n ń rẹ̀ wọ́n tẹ́ títí títí ilẹ̀ fẹ́ẹ̀ mọ́ táwọn òbí fi jẹun wọ́n bá dẹ́dà tó bá jẹ́ pé torí rẹ̀ ni mo fi ṣe kó ayọ̀. kí ló ṣẹlẹ̀ òjíṣẹ́ náà sàrà sílám ní òkúta yẹn dẹ̀ lọ sókè díẹ̀ bọ̀tún wọn tí ì lè jáde kí ló ta ló ní kó lọ sókè nítorí kíni nítorí iṣẹ́ rẹ tí wọ́n ṣe láti fi wojú rẹ ọlọ́run ọba nìkan tí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ẹnìkejì ní òun ní cousin kan ó rẹwà ọkàn òun ń ta wújẹ́wújẹ́ sí i òun ti ń lérò pé níjọ́ kan ni ó kù sọ́wọ́ yóò wà ní bùkátà wa òun ó nítorí òun fẹ́ òun ó rí ṣe pẹ̀lú rẹ̀ ó wá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́. wà ní ntọ́ nfẹ́ òun ò ní fún ọ àfi tíwọ náà bá ṣe ntọ́ nfẹ́ ọmọbìnrin síwẹ̀ ọ wà pressed bàbá ní kò burú ṣùgbọ́n kò burú tó sọ kò dọ́kàn rẹ̀ kí lọ́ba adẹ́dà sọ illa man ukriya wa qalbuhu mutma'innu bil iman ó ní òun ti gorí rẹ̀ òun fẹ́ ṣèbàjẹ́ lọ́ba ní takila páyà ọlọ́run máa ta sí ibi tó lẹ́tọ̀ọ́ sí ìtumọ̀ gbólóhùn yẹn ó ní gbólóhùn tó sọ̀hún ara òun wá rí òun sádìde torí wípé tọ́kẹ́lá tó sọ̀hún kí ló túmọ̀ sí ní màá ń wọ ọ lókè ọ̀ọ́dẹ ọ ọmọ yẹn mú ó ló ń sádìde wọ́ọ̀bà rẹ̀ dà tọ́ba yẹ pé torí tiẹ̀ lòún fi ṣe kó àwọn yọ kí ló kúta ṣe òkúta tún lòókè sí wọn ti lè jáde náà. òjíṣẹ́ lámọ́ ẹ̀kẹta wa aláàárù lọ gbéṣẹ́ fún kò tí ì sanwó fún ó dúró lọ kò rí tọ́ǹba kówó ìdání tọ́rọ́ tó ti sẹ́ ó ṣe kí ni ẹ̀yin oníṣòwò ẹ sọ̀rọ̀ ó sàn ju sísì tí ò ṣe lọ òun á bá ti bọ oko nǹkan oko lọ ṣáláàlú irúgbìn àwọn nǹkan ọ̀sìn gbogbo ẹ lọ sálù ọwọ́ á téèyàn ọ̀ka kò sọ pé ṣebí ká yọ tiẹ̀ kó ń bẹ̀ ni káwọn ó mú yòókù sẹ́mọ̀ pé irú ìṣesí bá ń tí ó fẹ́ mí sí wa lọ́kàn pàápàá ń tọ́jẹ́ táyé sọmọ pé mẹ́ẹ̀ẹ́dẹ́ ènìyàn kí lọ́ba adẹ́dà wí ọba tó dá wa kí ló sọ wa ó ní yuhibbuna al-mala. ó ní innahu li hubbil khayri la shadid subhanallah ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ ẹni tí dénú bá mọ́wó mi ọba ni àwọn náà rí má fi mí ṣeré òní rárá ọ ṣàlàyé fún ìwọ ló pilẹ̀ rẹ ṣe mọ̀ pé ó tún ti ṣe kídímọ́ fún lórí ti ọjẹ́ tán kówó gbogbo wọn yún òun fi ṣe kíni òfìsìn lọ́hùn bá ṣe sọ gbogbo eléyìí tán òkúta bá ṣe ọba yọ tán subhanallah kí ló jíṣẹ́ lásìlá islam sọ fún alélẹ̀ pé pratica ni pratica ń nípa ẹ̀ ọlọ́run ọba ni. sotiye na lásìlá islam tó fún gbogbo gbà òjò kù níbìkan wọ́n wá gbóhùn ẹnìkan wá gbóhùn látàbẹ́ èsújò òun tó sọ pé má rọ omi síbẹ̀ ń o lè rọ̀ sínú oko lágbájá ṣàmà Allah subhanahu wa ta'ala ó ṣe atẹ́gùn ní tó lágbára ju èsújò lọ bí èsújò náà ṣe lágbára ju omi lọ ló fi kó omi ró sókè atẹ́gùn lágbára jù náà lọ so kò lè kò lè dàálẹ̀ ń bẹ̀rùn ọba adẹ́dà ní kó tì í lọ bùnmí ẹ̀rọ ọlọ́run ọba yìí wọ́n á ń fọ́lù rẹ̀ ó fi dé ibi òkè kan tí gẹ̀rẹ́gẹ̀rẹ́ wà ń bẹ̀ òjò yẹn rọ̀ bẹ̀ ọ̀sán bíi canal wọ́n ṣàǹfọ́lù rẹ̀ lọ. ńgbà tí ó dópin rẹ̀ ọwọ́ arẹ nìkan tí ọmọ ibi òjò ti sú tí ọmọ ibi tó ti rọ̀ tí ọmọ ibi tí ń ti ń sàn bọ̀ ready made lọ́ba lòún rí ń tiẹ̀ ọkàn ń fi fork ọkàn fi ń channel omi báyìí ah ẹrú ọlọ́run ọba tọ́ba ni kó witness nǹkan yìí ọwọ́ ń lọ́wọ́ ya ìrẹ́ ẹrú ọlọ́run ọba tó ń túmọ̀ sí pé ní tá a bá mú kọ rẹ̀ kí ni a pè Abdullah kí ló kọ rẹ̀ ó kọ òun lágbájá ló kọ òun kí ló tó fi béèrè ó ní hmm, bá a ṣe gbìyànjú sórí omi tó ń lò yìí tọ́ ọ bá mọ tó ti sú tọ́ ọ mọ tó rọ̀ sí tọ́ ọ mọ tí ń ti ń sàn bọ̀ kìí sojú lásán kí lọ́ọ́ máa ṣe wọ́n ní kò ní tó ń ṣe ju wípé tó ń bá ti ká èrè oko òun ò ní sọ pé ńgbà tí ọ̀sán ń ṣiṣẹ́ kí lóru owó ètò wọn jẹ èyí tí òun ó tuntun gbìn òun ó fún aláìní àwọn èèyàn òun ó fún ọ ní ìpín tiwọn òun ó pín kápínká ẹni yẹn mi rí pé abájọ yìí ni wípé kò jẹ́ kí ìpín tọ́ba adẹ́dà kọ́ há lọ́wọ́ irú rẹ̀ ṣẹlẹ̀ sí amirul muhadisi tani eh? muhammad ismail al-bukhari yìí ọlọ́run kẹpẹ̀ lọ́rọ̀ ẹ̀ná ṣe business kan wọ́n wá ń retí nínú àwọn tí nǹkan wọn wá sọnù sójú omi nǹkan tiẹ̀ náà ọ wà ń bẹ̀ ó sọ lọ ó ní tòun ọ̀jẹ́ síbẹ̀ torí pé kí ni òun ò mú ntí ṣe haramu bó ṣe lè wù kó kéré tó òun ò mú mọ̀ nǹkan o òróǹro tí ó kó sínú ẹran òun kò sí ń bẹ̀ òun ti yọ òró òun sẹ́yìn bó ṣe rí ganan gẹ́lẹ́ ló ṣe rí ọba lóòótọ́ ó rí nǹkan rẹ̀ pé demonstration takwa lẹ́yìn lójíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ló fi ń fi ń yé wa ó ní laysa sawm wa fi riwaya laysa siyam minal akli washurub àwẹ̀ kìí ṣe ìkónuró nídìí oúnjẹ jíjẹ tàbí omi mímu ìnàmà sọm bọ̀rọ̀ ṣe rí o tí ò rí bá mi n tá n pè láàwẹ̀ o minalẹ́wì ìsọkúsọ. wọ́rọ́fọ̀sì àti ṣekúṣe lọ́wọ́ àfi sọ yìí pé man lam yada qawla zur ẹni tí ò fi ìsọkúsọ lẹ̀ wala amal bihi àti ṣekúṣe laysa lillahi haja min an yada ta'amahu wa sharabahu ọlọ́run ọba ò ní nǹkan kan ṣe pẹ̀lú oúnjẹ tó filẹ̀ láì jẹ àtomi tó filẹ̀ láì mu. débi kó jíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́làm sọ pé tọ́ bá wà nù àwẹ̀ ìnsábàkà ahad tẹ́nìkan bá bú ọ. kí ló ní ká ṣe kó sọ pé ìnì sọ ìmọ̀ mò ń gbàwẹ̀ a máa rán ra wa létí a máa rán òun náà wípé ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ mò ń gbàwẹ̀ èmi ò ní ránró ṣùgbọ́n dání ọba ránró ìránró rẹ̀ ò ṣe kò tọrọ mọbi tí ó ti mú ẹ̀dá tẹ́dẹ̀ ò ní bọ́ kò é mú yàn bọ́ tọrọ mọbi tí ó ti mú subhanahu wa ta'ala tó fi jẹ́ pé èèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú nà ló fi jẹ́ wípé gbogbo àkàrò taa ń bá bọ̀. lórí pé kíni. àfààní wọ́yẹ́ ìjìbọ̀ àlè ọ̀ràn yẹn nílé lórí lórí ta ni ẹni tó bá ti bàlágà àbí tó bá jọkùnrin táàmì yẹn ti pé ó ń gúnyàn ìbájọ́ ọmọ thirteen ohun rẹ̀ ti là dáadáa ṣùgbọ́n tá a bá rí gbogbo àmì yìí kí la pè ọdún wo ọdún mẹ́ẹ̀ẹ́dógún obìnrin ńkọ́ tó bá ti rí nǹkan oṣù ìbáàjọ ọmọ ọdún mẹ́fà tó bá ti rí nǹkan oṣù ó ti bàlágà àfààní an yaqifa inda hududillah kó dúó kọ́má kọjá ààlà ọba adẹ́dà ntọ́ba adẹ́dà awamiruhu ntọ́paláṣẹ kó mu kó mu gbọ́ láti fi wójú re rẹ̀. n'íjọ tá a gbẹ̀san kọ́dẹ̀ ṣọ́ra fún tí ọba ṣe rẹ̀ jẹ́ wọ̀n náà yìí ntọ́ba adẹ́rẹ́ ní ká ṣe ó súnra kì í bẹ̀. tọ́ba rí pé á àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àpé ó lè kọjá àlà ó lè ṣe kí ní kó ṣe kó ṣe bà. torí pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé inna fil jasadi mudagha bá ṣe ẹran kan wà nínú system nínú body idha salaha salahat salaha li jasadi kullu tó ti yanjú gbogbo ara ò yanjú wa idha fasadat tó ti bàjẹ́ gbogbo ara bàjẹ́ kí ló jíṣẹ́ lásán àpẹẹrẹ pé ó ní kọ́lùbù ẹ̀mí tí ìdúró síbì kan ìmáàmì ni tọ́ba mi lòkè yóò mi lọlẹ̀ torí náà kí lèèyàn máa ń fi tì ókè iṣẹ́ rí iṣẹ́ rí gbogbo ntọ́ba adẹ́dà paláṣẹ ó ṣe láti fi rójú rẹ̀ nìkan pẹ̀lú eléyìí yọ́ọ́ máa ti ẹ̀mí rẹ tọ́mọ tí ìmánì rẹ lọ sókè kí ni àpẹẹrẹ pé ìmánì rẹ ń lọ sókè òun n tí ò rọrùn fún ọ láti ṣe ní dáadáa tẹ́lẹ̀ ọba rẹ dọ́mọ ṣe kínní yọ mọ̀ ọ́n yọ mọ̀ jẹ́ kó rọrùn fún ọ yọ mọ̀ jẹ́ kó rọrùn fún ọ. torí tọ́ ti di wípé tí sójẹ́ ṣe eré ó ní ọ lára láti ṣe kọ̀rọ̀ ẹ lọ́rùn àpẹẹrẹ burúkú ni wá nǹkan ṣe sí wá nǹkan ṣe sí kí ni máa fà á tẹ́ṣẹ̀ bá ti pọ̀ bí irú ẹ̀ṣẹ̀ wo àfa wa mu wa ó ní ọjọ́ ràn àyàn káṣọ́ táàpù kan tí máa jo ìmọ̀ ní ìdánù kí ni ìwòsí bá ọfà ṣetán ni tí màá fi lu tí màá fi bẹ́ páìpù ìgbàgbọ́ ọkàn rẹ gbójú rẹ ṣe mu fìrí báyìí tí wọn bá tètè gbójú kúrò ọkàn rẹ ọmọ mu ọwọ́ rẹ ọ̀dẹ̀ lè tẹ̀ ọkàn ti mu ojú ti wò rìnrìnkúrìn iṣẹ́ tó ọ̀ràn yóò wà aràn wọn níṣẹ́ tó ò ní lè jẹ́ ọwọ́ rẹ ò lè tẹ̀ bọ́tọ̀ ọmọ fama yóò àmọ́ bíbí kúbi gbàtí bá ti ń bíbí kú bí òun ara gan ọmọ tẹ̀lé sọmọ pé òun ni ní ń direct ara tó bá ti ń rí báwọn ẹ̀mí ọmọ dàrú ẹ̀mí ọmọ lọlẹ̀ ìgbàgbọ́ ọmọ lọlẹ̀ ìgbàgbọ́ dẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ kí o tó lè rí sẹ́ẹ̀rẹ́ ṣe àti wá ṣiṣẹ́ rí ọ̀wà ní ọ̀la àti dìde lóru ó nira àti kakùránù ò ní rọrùn ìrun wákàtí márùn gan torí pé ojú ká ọmọ ni àpẹẹrẹ burúkú nù. tòjíṣẹ́ lásán àṣàlà àwọn àṣùkò tẹ́rù bá ti wà nínú kọ́ndíṣàn náà gbogbo àwọn nǹkan tí ń ṣe tí ọ̀dà ọ̀hún ìzànẹ́zà àmìn ọjà wọ́n bẹ̀ kò sí solution fún o kò sí solution kankan fún tó jáwọ́ ńbẹ̀ wọ́sítàkfàrà ọwọ́ ń kún fún ìrẹ́ ọ̀nbẹ ọba adẹ́dà foríjì mi foríjì mi wàmà kánà Allahu li yu'adhibahum wa anta fihi wàmà kánà Allahu li yu'adhibahum wa hum mustaghfirun ọba adẹ́dà ṣàlùkáwá ni lópin ìgbà tí wọ́n mọ̀ọ́mọ̀ sọlá àlọ́sọ́lá bá ń ti ń bẹ láàrin wọn ìní sì yà jẹ wọn tọ́ ọ bá wá sí láàrin wọn mọ́ tí wọ́n bá ń ti ń sá wọ́n ń bẹ̀ mí pé kí n forí jà wọn ń forí jì wọn ìní sì yà jẹ wọn kò sí ìyàtọ̀ tó kí iṣẹ́ rẹ kọ́ mọ́ rọ̀yàn lọ́rùn láti ṣe ògóńgó ìyànú torí kíní ibo ni ó gúnlẹ̀ sí iná wọ̀lẹ́ iná ni. kí ló sọ fa amama ntọgọ ẹntọkọjá àlà ọlọ́wọ́n ọba wà á sọ̀rọ̀ lẹ́ hayata dúníà tọ́jẹ́ kí yín ní sòdò táyé kọ́kọ́ di fóun wípé ó yẹ kóun mú tọba adẹ́dà gbọ́ kí lọ́ba adẹ́dà sọ onífọ̀ iná jẹ̀hìmá ìyẹn máa hàn iná jẹ̀hìm ní ó jẹ́ gúnlẹ̀ fún kọ́lá wọn yà bẹ́ẹ̀ wà á mọ̀ mọ̀ nǹkan fọmọ̀ kọ́ mọ̀ bíyì. ṣùgbọ́n ní tó yí pé ó ń páyà ìlékè ọlá ọba adẹ́dà lórí àràṣì rẹ̀ léwu lórí pẹ̀lú gbàgbọ́ pé ọmọ tí mo ń lo ọgbọ́n tí mo ń sọ tí mo à ń kóra aró ni kìí ṣe torí nǹkan kan torí à ń kóra aró ni torí pé à ń fẹ̀sán re níjọ́ tá a dúró níwájú rẹ agbájọ́ yẹn gbọ́ agbà òun náà gbọ́ agbọ̀ kan ṣoṣo rẹ gbọ́ agbọ̀ lékè lórí àlà ara ṣì agbà yìí pé a jáde ń bí a lè jábọ̀ fún gbọ́ gbogbo eléyìí ti ó ti ṣe kí ni ti sínú gbogbo eléyìí. Allah subhanahu wa ta'ala wa nafsa hawa kò jẹ́ kí kó tì ń di síbi tí ọ̀yẹ́ kó tì tí ọ̀yẹ́ ibi tí ọ̀yẹ́ kó ń lọ ọ̀yẹ́ kẹ́mi ó tì ọ̀yẹ́ kó darí òun lórí aburú. torí kí ló yíṣẹ́ lára àṣàlàn sọ. wọ́n ní gbogbo àwọn àmì ìwà àdánwò yìí wọ́n máa dènà di ẹ̀mí ni ó kùbìtọ́ gbà. sallallahu alaihi wasallam bàbá pírẹsidẹ́ǹtì ní ìtọ́wọ́ náà mọ̀ ẹ́ pé kò sí. psychologist kan tó lè represent ìjọ yẹn jù ìbọn wí o ìbọn mi kò <laughs> torí pé kí ni tí kò á nira wa kèé se ọ̀rọ̀ sẹ́nu ní sọ kèé ṣe kèé ọ̀rọ̀ àforíro fún ni tá ọba tó júwe rẹ̀ ó man hasdaqu min allahi qila wa man hasdaqu min allahi haditha ta ló mọ̀rọ̀ sọ bí ọba adẹ́dà ó ní ta ló máa gbé kalẹ̀ ọ̀rọ̀ bí òun subhanahu wa ta'ala òjíṣẹ́ náà àṣàlám ní gbogbo àwọn fítàní lóríṣiríṣi wọ́n máa dènà dènà ni àwòdàn àwòdà wọ́n máa tẹ́ bí gbàtẹ́yàn ń hun ẹni ni ó ṣe máa hun sórí ẹni téèyàn bá gbà láàyè ah ó ti rí ibi tí ó máa gbénu ṣùgbọ́n téèyàn bá ti dànù kò gbà láàyè ọba adẹ́dà ń wò mí lókè ó ń tijú ọba adẹ́dà ẹ́ níbo mo fẹ́ sásì ìgbà tí sàbí kan lọ sọ́dọ̀ òjíṣẹ́ náà sàrà sàlámù fún mi ní márùn ṣe wáàsí fún mi wáàsí ìpáyà ọlọ́run ọba ti kọ́ mi màá ṣe bí ṣe ṣe náà sàrà sàlámù bó ṣe jẹ́ pé tọ́ ọba wà níwájú Abi èèyàn ò ní fẹ́ tẹ́ níwájú rẹ̀ bẹ́ẹ̀ máa mọ̀ pé wájú ọba adẹ́dà lọ wà gbogbo ibi tó ọba wà mọ̀sẹ̀ ń tó fi tẹ́ níwájú rẹ̀ ńjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámù níjọ́ tí ó sọ pé wọ́kì fúhùn ìnáhùn mọ̀sùlùmù dáwọn dúró wọ́n wá sàkáǹtì gbogbo bí wọ́n ṣe lólé ayé wọn àti kọ̀kọ̀ àti gbangba tí ní sí kí lọ́ba adẹ́dà sọ̀rọ̀ oníyàmọ̀ túbúlà sàrà ìrúnjẹ́ tàṣírí ó tù subhanallah kọ́lọ́ mọ́ ta sí rí wa kọ́mọ́ tù láyé kọ́mọ́ tù gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama náà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá sọ pé ẹ̀mí ọ̀wà pín sí méjì ẹ̀mí tọ́jẹ́ wípé kí la àkàrò gbogbo wọ̀nranwọ̀nran ọmọ dàsí ọmọ dàsí àwọn pé dustbin a rí dáadáa díẹ̀ ń a tún rí àwọn wọ̀nranwọ̀nran ń bẹ̀ but kini principal nature rẹ̀ wọ́nranwọ́nran ni àwọn ìdọ̀tí yẹn adẹ̀rí mi yóò máa kanga kanga bíi kíni ó ní bíi brimstone ìdọ̀tí ò ní ríbi sápamọ́ sí lára rẹ̀ ó ní kò sí tí kò sí báyé ṣe lè wù kó dojúrú tó òun ọmọ ni tí ó fi máa kọ́ṣà ara rẹ̀ wípé tọ̀ ayé yìí ló lù wá ohun tó ń darí rẹ̀ ọmọ bá a ṣe ń ṣe kò sí kọ́kọ́rọ́ tá a fi rí i ṣe àfi kíni àfi ká ṣe é bó ṣe fi hàn Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí màá tún wá ń ṣe ń ṣe ni láti fi rójú rí ọba adẹ́dà kò ní yóò máa tún páyà pé bọ́yá mi rí ṣe tó wọ ọba adẹ́dà díẹ̀ tí mo rí ṣe nì èyí tó kù forí jì mí. kò sẹ́ni tó demonstrate rẹ̀ bí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀rọ̀ kò sí sẹ́ẹ̀rì kan tó ṣe tán sí èsì pé istikfar ni ó fi parí rẹ̀ èwo lọ́lọ́lá jù nu gbogbo sẹ́ẹ̀rì irun kí ló fi kọ́ wa lórí rẹ̀ tó bá ti ń sálámà báyìí kí ló ṣe astagfirullah ta ló mọ̀ ọ́n kí tó kò sí istikfar ni wọ́n kọ́kọ́ fi kọ́ torí pé tẹ́rù bá ti ń ṣe istikfar báyìí. tó bá tẹ́rí padà lọ́sọ́dọ̀ ọba adẹ́dà pẹ̀lú tọ́ba gbogbo ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala yóò jẹ́ kọ́kàn rẹ̀ ọmọ kangakanga iṣẹ́ rí ọ wà ọlọ́run láti ṣe nta fẹ́ mẹ́nuba a fẹ́ sọ̀rọ̀ lórí Ramadan a lè fún aláàyè láti béèrè àwọn béèrè lórí àwọn nǹkan tó ní ẹrù jẹjẹ kí ni ẹnu ara mú ẹnu bá díẹ̀ kí ló jíṣẹ́ náà sàlám sọ lórí rẹ̀ ó ní la yastaqimu imanu abdin hatta yastaqima qalbuhu wala yastaqimu qalbuhu hatta yastaqima lisanuhu akọmọkọ rasulullah sallallahu alaihi wa sallam ìgbàgbọ́ ìmánì ẹrú kò lè dúró ìmánì ó dúró ó mókè kò kò dàrú kò ṣíṣe àfi kò lè dúró àfi tí ọkàn bá dúró lórí ìgbàgbọ́ bó ba adẹ́dàṣe fi hàn jíṣẹ́ náà sallallahu alaihi ọkàn náà wà á lè dúró àti tẹnu bá gún régé pẹ̀lú kíni pẹ̀lú ìṣèrántí ọlọ́run ọba istikfar tasbihat tahmidat talilat salatu ala nabi qiraatul qur'an torí pé kíni gbogbo àwọn nǹkan yìí bíi sponge àti detergent téèyàn fi ń fọ ìdọ̀tí ni bẹ́ẹ̀ ló ṣe rí nínú ẹ̀mí kí ló bá dé dà sọ oní alá bizikirila tètèmọ ilẹ̀ kolo pẹ̀lú ìrántí ọba adẹ́dà lọ́kàn máa fi dúó lórí dáadáa ní fi mọ kankankanka tọkàn bá rẹ̀ ti mọ́ àti sísẹ́ rẹ̀ yóò kí ní òṣèlè yóò rọrùn fún un láti ṣe. débi kó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé gbogbo ara yòókù wọ́n máa ké gbàjarè lè bá ẹnu tilẹ̀ bá mọ́ wọn ni tọ́ ọ̀rọ̀ wa dọ̀wọ́ ọba wa dọ̀wọ́ rẹ̀ lẹ́nu ibi tó ọba tì á sí torí pé kí àti sọ jojú pé má jo ìgbàgbọ́ tẹnu wa ni pé ìmọ̀ tìyàn lọ àjò àrèmọ́bọ̀. kí ni táà sọ bẹ́ẹ̀ ìyá wa Aisha rẹ̀dẹ̀lá àná wọ́n rí ó mú kọ̀ padà ní wọ́n ewu lọ fẹ́ fi lè sí lóun fi ń pa ọmọ ilé wọ́n ní ọmọ ilé ó ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ lọ́sàn àṣìláàmù ní káwọn pa torí pé kí ni pípa rẹ̀ ọgbà seventy ẹgbàá mi tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ kí ni ìdí wọ́n ń gbà wọ́n ti nabiyullah ibrahim sallallahu alaihi nàbí náà àlẹ́ chẹ́ẹ̀tì wọn náà ọkọ̀ panu mọ́ kí ló ń ṣe ọ̀n fẹ́nà mélòó lẹ́nu rẹ̀ ọ̀n fẹ́nà tó ti sori ibu orí ibu tiẹ̀ bẹ́ẹ̀ náà ni any condition tó o bá wà ṣọ́ ẹnu ṣọ́ ẹnu má dá sí ní tó kà ọ́ gbogbo ń ọ bá gbọ́ kéèyàn máa gbé ká torí pé látara bẹ́ẹ̀ àti tètè kó tiẹ̀ tó o dẹ̀ ní bọ́m̀bẹ̀ ọ máa pọ̀ lójíṣẹ́ ńlá muhammed sallallahu alayhi wa sallam fi ṣe kìlọ̀ ó ní kafa bil mari isman an yuhaddisa bi kulli ma sami'a ó ti tó lẹ́sẹ̀ nínú ẹgbàá wa mi ó ní kafa bil mari kaziban ó ti sọ̀yàn dòkùrọ̀ pé gbogbo ń tó gbọ́ ní lónà bá wọn sọ kó o ṣe kí ni kò tọ́ tọpinpin ta lọ sọ irú èèyàn wo ni sórí bẹ́ẹ̀ lóòótọ́ sí ò rí bẹ́ẹ̀ èyí á máa purọ́ tí ò ní mọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ò ń gbé káàkiri kò dẹ̀ mọ̀ pé kò rí bẹ́ẹ̀ yóò máa jẹran rẹ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọn eléyìí wọ́n máa jẹ́ àlékún dáadáa fún ìwọ tí ò ń jẹran ẹlẹ́ran iṣẹ́ rere ó dínkù subhanallah ọba adéla fi ṣàkàrò ló fi ti ṣàpèjúwe ó ní ayuhibbu ahadukum an yahula láàmà akhihi maitan ó ní fọkàrí tòórò ṣé wọ́n máa wù yín kẹ́ ẹ máa jẹ ẹran ọmọ ìyá yín lókù bẹ́ẹ̀ ṣe kórìíra rẹ̀ ń bẹ́ẹ̀ náà ni máa gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ káyìí máa sọ̀rọ̀ báwọn ní í ṣe bẹ́ẹ̀ ló ṣe burú jáì ló fi jẹ́ pé ìṣọ́ ẹnu òjíṣẹ́ náà sàrà sálà mo máa ń ṣèkìlọ̀ lórí rẹ̀ gan ó ní èèyàn sọ̀rọ̀ kò ní mọ rírì bọ́rọ̀ yẹn ṣe dáa tó látara ń tọ́ sọ tí è jáde láàyè tí ó fi lè pàdé ọlọ́run bá yóò máa ká kókó rẹ̀ èyí ni pé yóò máa rí èrè ń jẹ dáadáa látara ń tọ́ sọ yẹn téèyàn bá ṣe Islam tí wọ́n bá fi gbàgbọ́ kí ni ó fi wọlé kalimatu shahada ṣé etí ni ó fi sọ àbí ṣẹlẹ̀ ni ó fi sọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà ni gbólóhùn náà ni ó gbé jáde kúrò nínú Islam tí ó fi dẹni tí yàtọ̀ sí ló fi jẹ́ pé mùsùlùmí máa ṣọ́ ẹ̀rù la khayra fi kathiri min najwakum ọgọ́rọ̀ọ̀rọ̀ téèyàn máa sọ. So, kìí fẹ́ sí dáadáa ń bẹ̀ àyàfi kéèyàn dúró lójú pọ̀nà ọba adẹ́dà inshallah al-karim á fẹ́ ilé yìí lójú ní àwọn ìjòkó wa torí àwọn ìjòkó tó ṣẹ́kù yóò jẹ́ ìmúralẹ̀ fún Ramadan àlejò ńlá kí ọba adẹ́dà kọjá soríire nínú oṣù náà kọjá àyà burú nínú oṣù náà kó ṣe nírọ̀rùn fún wa láti gbà àmọ́ ìyá àwọn wípé gbogbo àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn àwọn béèrè pọ́ táwọn fẹ́ béèrè ká kọ́kọ́ yanjú rẹ̀ kó tó di wípé a ọ̀rọ̀ lórí Ramadan but kó tó di pa yanjú rẹ̀ lànà ká yán àwọn eléyìí kó fi jẹ́ foundation tí àwọn kan tá a sọ níwájú tí wọ́n balẹ̀ lórí à ọba dẹ́dẹ́ Allah subhanahu wa ta'ala ibi tó ń tà sọ bá ti mú kó fi sábàbí oríire fún wa láyé àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ibi tí ó bá kù sí. àtọ̀dọ̀ wa ló ti wá àtọ̀dọ̀ ṣetán kọba adéra má sì bí wá jẹ́ سبحانك اللهم بحمدك اشهد لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت الازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت الازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جزاكم الله خير انت جزاكم الله خير náà ká gba ìbéèrè. náà àwọn ata ní Now, one, two, three, four, five, six, seven, seven, seven, eight, nine. ten eleven eleven twelve inshallah. Assalamu alaikum wa rahmatullahi. Wa alaikum assalam wa barakatuh. Uh, ìbéèrè mi dá lórí iṣẹ́ àdéhùn tó yàn pé màá ṣe nǹkan báyìí fún ẹ. For example, èèyàn kan bí kéèyàn máa wa mọ́tò lọ sí àwọn agbófinró wá dáná dúró. Àwọn agbófinró àwọn ọlọ́pàá wọ́n á dáhùn dúró wọ́n yẹ̀wé wo gbogbo òwe pé but pé a issue driver license wọ́n á sọ pé ok o kí ló máa fún wa pé àbúfẹ́ ká gbé. o ní driving license. bẹ́ẹ̀ ni sà. o rúfin. bẹ́ẹ̀ ni. pé kí ló máa fún wa kankan bẹ́ẹ̀ àbí ká ní ìṣòro eh, ní àgọ́ wa kò sí owó kankan tí máa fún yín fine gbogbo òwe pé but issue driver license ní kí lè fẹ́ ká wọ́n ní ah, ẹ̀yin ní kẹ́ sọ̀rọ̀ kí lè fẹ́ ṣe wọ́n á ní pé ok fine ẹ fún wọn ní wọn ní ká fún wọn ten thousand naira ah, kò sí ten thousand naira àlejò ní wà nǹkan kan bẹ́ẹ̀ níbí yìí condition ló wà rántí tàbí gbé mọ́tò yìí wà nǹkan kan bẹ́ẹ̀ ṣe àwọn sàgbẹ́ pé ok fine ó yá àwọn èlò lè wa kí ló wà nílẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kí nìkan kìnìkan kan èèyàn wá promise wọn ṣé irú promise bẹ́ẹ̀ ṣó wà bẹ́ẹ̀ àdéhùn kódà gan wọ́n fà kán nọ́mbà lẹ́ẹ̀ni tó jẹ́ ọlọ́pàá tó ṣàṣojú wọn yẹn wípé ẹ transfer owó sí àwọn ẹ bá ti yanjú nǹkan tẹ́ ẹ wá ṣe lẹ́kọ̀ọ́ èèyàn náà wá sọ pé láàrin àwa àtọlọ́run àtẹ̀yìn a máa transfer ààyè báyìí sí ṣáàdé ń bẹ́ẹ̀ ṣó wọlé nínú Islam àṣeyàn gbọ́dọ̀ pé irú àdó wọ́n dẹ̀ túlẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ní kó máa lọ wọ́n fa account number lẹ́ẹ̀ ìkànnì lára wọn kọ́dà kó forúkọ ẹ̀ bá account number gbogbo ẹ̀ details ẹ̀ ó filẹ̀. kìí ṣe nàìjíríà nìkan ó ti dé level kan níbomi tó jẹ́ pé àwọn báyìí ń gbé pos rìn ni yes ìgbà tí wọ́n bá ṣe tí wọ́n ṣe tán wọ́n ní kó yọ atm yẹn jáde pos ni kó kó transfer tó transfer báwọn yẹn ti ẹ̀rí lẹ́sẹ̀ ṣòro ń gangan fún ara rẹ̀ ọ̀daràn gbogbo tí ó bá pé àdéhùn yẹn ó dẹ́ṣẹ̀ bó bá pé ó dẹ́ṣẹ̀ torí pé ó ti pin gbogbo ẹ̀ṣẹ̀ gan láti pèlẹ̀ látara yìí pé kí ni kò jẹ́ kí ìwé òun pé. gbogbo bó bá ṣe ṣe ń bẹ̀rù ẹlẹ́ṣẹ̀ yọ̀ọ́ aleykum salaam tala. Ah. ètò rọrùn fún jù òní pé kó pé torí pé tí wọ́n bá mú un gbà mí àwọn tí wọ́n bá dé level yẹn wọ́n mọ̀ bí wọ́n ṣe track ẹ̀ eh. tọ́lẹ̀ jẹ́ pé tọ́ba kó sí wọn lọ́wọ́ subhanallah ṣùgbọ́n tọ́ba jẹ́ pé kò kò kò kò kò pé búburú rẹ̀ ìwé rẹ̀ pé gbogbo ẹ̀ pé wọ́n wá jẹ́ ń pa tó jẹ́ pé tí ò bá fún wọn lóòótọ́ wọn ó jẹ́ fìtínà ńlá fún ìyẹn oníṣẹ́ kìlísílámù ibùdó tẹ̀mí àwọn tó ń sọ pé àtẹ̀ṣẹ́ gbígbà àtẹ̀ṣẹ́ fífún orí wọn ni ó lọ ṣùgbọ́n eléyìí òun náà pin bẹ́ẹ̀ tóró náà ó ní ètò ìbòtó pin. ọlọ́ọ̀lá. naam ìbéèrè tèmi ni pé tí ìyẹn bá ń kírun ọ̀rọ̀ ìrun lọ́wọ́. irun ọ̀rọ̀ yẹn àbí náà fìlà irun generally. okay. naam so along the line wọn ti gbé ah wọn ti ka suratul fatiha ṣé You stop yóò wá ka suratul fatiha nàbí. bẹ́ẹ̀ni yóò tún tẹ kibirọ your wọn ṣe. You stop your ka fatiha ni torí pé tí ò bá sí raka yẹn ò dúró so tó bá ń wò pé ah mi ti ka fatiha bàbá ń sè é méjì kó mu wá tó bá ṣe tẹ yóò ṣe sọ yóò ṣe sọ. àmọ́ àbàtúkọ̀ ní ṣe tẹkibirọ yẹn kò ní ṣe takbiratul ihram àtòrí kó ti bọ́ sínú takbiratul ihram takbiratul ihram tí ò bá ṣe kò tẹ̀ sínú òrùn pàápàá bọ̀dọ̀ ti ṣe takbiratul ihram ó ti wà nùrùn but nítorí wàá kù ní wípé àwọn àrùkánù òrùn àwọn rákà yẹn kó tó dúró wa tí ò bá rí fatia wa rákà yẹn ò sí bẹ́ẹ̀ naam ah, ìkejì ni lórí ẹni tó bá pè é o gbèsè ni ẹ ló ṣe dùwà fún oṣù ọlọ́run àbáwọn tí ó wá ń retí tẹ̀ tó gbọ́. àwọn tí wọ́n ń gbọ́ ni òjíṣẹ́ lásán àṣálà ni wọ́n ṣe òun ti gba aládàá àrùn pípé kò sí nǹkan kan tó wà lórí rẹ̀ mọ́ but àwọn tí wọ́n ń gbọ́ ni ìṣe àdúrà yẹn wà fún. naam lastly ni pé ẹni tí ó bá sún yìnyín. tó ni. tó bá sún yìnyín tó tó kílò fún wọn yìnyín. ok naam. ọ̀pọ̀ ó fẹ́ ṣe àwọn traditional oyè tó máa ń jẹ right nínú ìgbà tí ẹ̀rọ bọ́t tó bá pẹ̀pẹ́ nǹkan. traditional oyè wo. bí àwọn bí ó fẹ́ jẹ báṣọ̀run something. so. báṣọ̀run ìlú àbí báṣọ̀run àdínì. ti ìlú. ok. naam so bí ìgbà tí ẹ̀rọ lọ. wọ́n ti ń di báṣọ̀run ìlú wọ́n jà wá kòkó lórí wọ́n ṣètùtù wọ́n ti. exactly bẹ́ẹ̀ sì rẹ̀ ilé àbúrò ìdìbò tí ẹni ẹ̀ bá gbé gbé oúnjẹ fún yàn pé tó bá gbé gbé oúnjẹ fún yàn pé ah òun ṣe something like that pé bẹ́ẹ̀ sì rẹ̀ ìyẹn ni ìyẹn lè fi kọ inú kọ báyìí. wọn ò ní gbé wá lójijì wọn dájọ́ sóyè yẹn sáǹdì rẹ lórí rẹ kó o ti jẹ́ kí wọ́n mọ̀ kódà ìwọ̀n bá àjò bí èèyàn tíyẹn bá dẹ̀ ti lè ṣe pẹ̀lú òbí tàwọn yòókù àmọ́ ní tiwọn kọ̀ wá rẹ̀ ẹran bàbá mi ìyá mi nǹkan yìí ò bẹ́ fún mi ìṣe oúnjẹ jíjẹ rẹ̀ kìí ṣẹ̀tọ́ fún un participation yín gan aburú tí ó kó fún yín ní gbangba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama kò ní mú dáadáa kankan wá kìí ó ṣe gbogbo àwọn àtọ́lá àwọn ṣìrìkìyà tí wọ́n ìbò gbogbo eléyìí ló ṣàlàyé fún wọn kí wọ́n ó ti tètè mọ situation rẹ̀ because ẹni tí wọ́n ti mọ̀ wípé position rẹ̀ ní kò sí bí wọ́n ṣe kó ń jẹ wá fún un. Ehm, kọ́lọ́n kó kí a pẹ̀lú dáadáa sà. àbí àtẹ̀yìn náà. Ehm, ìbéèrè mi ni pé àwọn masaji tó jẹ́ pé wọ́n ní àwọn ń ṣe àsálátù bí wọ́n ṣe ń ṣe lẹ́yìn. bẹ́ẹ̀ni. tó jẹ́ pé kì í ṣe pé ariwo tí wọ́n ń pa ẹnìkan tí wọ́n fi ń disturb àwọn èèyàn nìkan ni wọ́n ṣe wọ́n bá débi pé wọ́n máa lùlù nínú mọ́sálásí ṣoríṣiríṣi so ṣéyàn lè fi style kéèyàn tọ́ ìlú yẹn ní blade bí bàbá àgbàgbọ́ ṣe ṣe ní ìjọ kìíní àná tó la àwọn òòsà yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ tó dẹ̀. bó o ní tiẹ̀ sí jẹ́ tó fi fẹ́ sìn yẹn. <laughs> láti kì í ṣe ìlú àwọn ìlú yẹn ìmí bẹ́ẹ̀ ìdí mọ̀ fi bèrè pé báwo ni tiẹ̀ ṣe jẹ́ tó fẹ́ ṣì yẹn ṣe àfààní nínú masjid yẹn àbí ọkàn jẹjẹ máa masjid yẹn. ẹ ẹni ẹ ti jẹ ẹni tí ó máa ń pè wọn sákèsì irú àwọn nǹkan bẹ́ẹ̀ ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ but kàkà kí wọ́n tẹ́tí sí i wọ́n á tún gbé nǹkan míì yọ ní gbígbé yọ tó jẹ́ pé láti fi. halẹ̀ mẹ́ni yẹn bí halẹ̀ wípé súnà wò kódà wọ́n máa ń bá dé wípé súnà kíni kíni kankankan láwọn ọ̀rọ̀ jákujàku báyẹn hmm. wípé ṣéyàn lè dọ́gbọ́n tọ́ kíní yẹn ní blade. tọ́ba tán blade ṣé wọn ò ní rà mí mọ́. ná wọn ò ní rà mí mọ́. <laughs> torí kò lè kásẹ̀ rẹ̀ ńlẹ̀ tí wọ́n bá dẹ̀ mọ̀ ṣé kò ní di fitna fún. ẹ kásẹ̀ ni wọ́n mọ̀. na kó ṣe ní tí mọ́ni rẹ̀ bá gbé. jazakumullahu khair. jazakumullahu khair. assalamu alaikum. wa alaikum assalam. ọlọ́run ọ̀sán lè kún ìkẹ́ àtìgẹ̀ fún yín. àmì àtẹ̀yìn náà. àti wíwọ́ lápapọ̀. ẹ bẹ̀rẹ̀ tí mi ni pé ní ọjọ́ jimá tí ó lọ. ẹ̀sán pa imán náà nígbà tí àwa wà kékeré tí àwa ní kéwù àwọn bàbá tí a ké lọ́dọ̀ wọn wọ́n jẹ́ nìkan tó máa tẹ̀ tíya wọ́n máa tẹ̀ yanrìn wọ́n máa tẹ̀ yanrìn tó bù wọ́n máa fi yanrìn ṣeré wọ́n máa fi ṣeré jẹ́ wọ́n máa tẹ̀ tí wọ́n tẹ̀rẹ̀ àwọn oríṣi bọ̀tígbà tí wọ́n ń sọ̀rọ̀ ìmọ̀ ìdòjọ́ Friday pé ṣé àwọn àáfàá yẹn wọn ò rí ni àbí ìmọ̀ ni wọ́n ni ò tó. wọ́n á ṣègbè ni torí nígbà tí ọ̀kan náà àwọn sàbẹ béèrè a rí àwọn kan tí wọ́n máa ń tẹ̀yìn rẹ̀ ni wọ́n máa ń fàlà òjíṣẹ́ náà sàrà sílám wá mú gbólóhùn kan wá gbólóhùn ẹ̀kọ́ ni kí ni gbólóhùn yẹn ó ní a rí nínú àkan nínú àwọn ànábì ọlọ́run ọba tó máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tánàbí ọlọ́run ọba bá ń ṣerú nǹkan báwọn kí ló jẹ́ fún un rárá wọ́n sọ kalẹ̀ fún un ó wà under guidance bí ó ṣe ṣe tí òfin ní ṣe kí ni tí òfin ní talu ààlà ọba adẹ́dà ẹnikẹ́ni títí ẹ̀ náà bá fẹ́ dàbí ànábì òun nínú títa ló lè dàbí ànábì nínú wa. No títa níní tí ẹ lè jọ tànábì ń jù nínú wúmọ̀ yìí sallallahu alaihi wasallam so ṣe ẹ so ṣe kò ṣe tó ibi tí wọ́n ti gbé gbági nù wọ́n wá fi èdè tu wọn ò fi ṣe sí tu torí pé èdè a lè ka èdè lárúbáwá kò sọ yẹn di àfáà irin iṣẹ́ téèyàn fi jà fà ni ṣùgbọ́n èèyàn máa gbọ́ àlàyé rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àfà àwọn sàbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n gbẹ̀sìn wá fún wa ó ní bí wọ́n ṣe tù mọ́sálà ká fi mọ̀ wípé bí wọ́n ṣe tù kò mú ìgbà tí Sayyidina Ali radiyallahu anhu tó fẹ́ lọ bá jagun pẹ̀lú àwọn khawarij ẹgbà wa kan wá wípé ẹnìkan jáde ta ó bẹ̀rẹ̀ sí falà bí ẹ ń tẹ́yìn rìn báwọn Ali ní èwo lélẹ̀ àwọn ní má jáde nígbà báyìí ìgbà báyìí ni kó o jáde sórí tí mò ń fà yìí Muhammad tí ó ṣẹlẹ̀ gbogbo bó ṣe ẹkọ orin bí ó ṣe ẹkọ orin máa mọ̀ kí ni ali rọ̀díẹ́lá ánìmú kí ló fi dá lóhùn ó ní òjíṣẹ́ náà sọ àsìlámù kọ́ wa lélẹ̀ akéwúwájú rẹ̀ gbọ̀dọ̀ kọ́ wa lélẹ̀ ẹni tó bá gba ń tí ó sọ yìí gbọ́ ó ti ṣe kèfèrí sí àyà ọba adẹ́dà tó sọ pé inna Allaha indahu ilmu sa'a. وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وصبوا وين àsìkò tó wá ní kí n má jáde gangan ní jáde tó o bá tún wá padà sírú nǹkan báyìí ń fi ìyà jẹ́ ń tì ọ́ mọ́lé In dẹ̀ sì fi gbogbo tí èèyàn fi dùn èèyàn tí èèyàn fi survive yín fi dùn ẹ́ so ti yé báyìí nìyí ló ti jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n ń tẹ̀ ìyàtọ̀ tọ́ sí wọn nù tó bá jẹ́ wípé irú nǹkan bá ń pa mí síbò ni ọjẹ́ tọ̀ ara rẹ̀ ni àwọn tí wọ́n gba kéwú níwájú òjíṣẹ́ náà sàrà sílámù tí wọ́n gbẹ́sìn wá fún wa wọn ò ní ṣe é bàtí ali rọ̀díàlà ánú tó wá jáde lásìkò tó ní kó má jáde o ó jáde ọlọ́run bá wá fi àlùbáríkà sí jáde yẹn gan ìgbà wá dé lọ́wọ́ sọ pé tó bá jẹ́ wípé àwọn tẹ̀lé ni ntí ó ṣẹlẹ̀ ntí ṣẹlẹ̀ so tí wọ́n bá sọ fún yàn bẹ́ẹ̀ má ṣe báyìí má ṣe báyìí ṣe báyìí o múná fúnra ara ká méjì wá kó tó jáde torí kí ló jíṣẹ́ lásán àṣìlámù sí ìdá kharajta min manzilika fasalli rak'atayn. تمنعانيك مخرج السوء وإذا دخلت في منزلك فصلي ركعتين تمنعانيك مدخل السوء tọba fẹ́ jáde ńlẹ mọláká méjì wá gbogbo aburú tí máa so mọ́ ìjáde yẹn ọba adẹ́ẹ̀dá ó gbọ́ yóò lè dànù kò ní jọ́ ṣẹlẹ̀ sọ nítorí túmọ̀ sí pé dáadáa jáde ńlọba adẹ́ẹ̀dá ó fọ̀ tọba dẹ̀ wọlé náà mọ́náfíà ara kà ń jọ gbogbo aburú tí máa tẹ̀lé yàn wọlé ọba adẹ́rẹ́ oníjọ́ ṣẹlẹ̀ sí yàn dáadáa ní ọjọ́ ṣẹlẹ̀ sí yàn tó ń túmọ̀ sí pé kì í sojú ọ̀nà wa nínú Islam àṣàwọ̀ ni. alhamdulilayi ìkejì ni pé nínú oṣù méjìlá tọ́lọ̀ ń daṣe orí ìsúná Ramadan ló ní àpẹẹlẹ jùlọ ní àwọn yòókù sọ́lọ̀ yòókù sáwọn yòókù ṣé ọlọ́wọ̀ ìyọnu sí oṣù yòókù ni àìbáwò. ọyọnu sí wọn bọ gbogbo nǹkan ní yakhluqu ma yasha wa yakhtar ìbéèrè yìí tá a tó túmọ̀ sí ni wípé ṣé bọ́ọ̀ ló dá gbogbo ẹ̀dá ó ṣe wá ṣe tòjíṣẹ́ náà sàásálàm lọ́tọ̀ ṣébèrè yẹn mu kò mú torí wípé kí ni bó ṣe wù ní ṣe nǹkan rẹ̀ ṣíṣe tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún àǹfààní wa ni ká fi ní ààyè kan tá a fi tìbẹ̀ sórí ire tí ó jẹ́ pé yóò wá sẹ́lu àwọn àsìkò tó kùnà hátẹ́ yahudi àwọn yahudi gan níbi tí wọ́n jẹ́ alábòsí wọ́n yẹ fi oṣù ramadan ṣeré ẹ̀yà kan fún an instance ọ̀kan nínú àwọn ọmọ ọ̀yá wa ó travel out ó wá ní láti gba Beirut. Uh, airline kan wà north eastern airline ni wọ́n máa ń pè tẹ́lẹ̀ you know air Beirut air ó wá ní kó nídìí kó ṣe stopover ní ní Beirut ó wá jẹ́ ní Ramadan ó ní stand ó ní transit kó tó wá ó wá jáde lálẹ́ ń gbọ́ tán. ọwọ́ ara ẹnìkan tọrọ jàlábíà ọwọ́ àwọn pé ẹni bẹ́ẹ̀ ni yẹn náà ṣe rí ó ní ọ̀fẹ́ lọ kí tàràwì ó ní bẹ́ẹ̀ ó ní kọ́ka lọ òun ló ṣáájú kìrá rẹ̀ masha Allah kakura dada tàràwì rẹ̀ gan nígbà tí ọ wà láàrin àwọn brothers pẹ̀lú gbogbo so ọwọ́ ọgbà dírẹ́sì náà gbà tiẹ̀ Francis yẹn ó ó ó ó dé ó extend dé táìmù ìgbà tí wọ́n kì í address tó fún un wọ́n á wọ ike tó ń bá ní kóun ó ṣe ìdí ń bí nínú hòtẹ́ẹ̀lì yóò dọ́ọ̀lù fún un kóun wá ọmọ ìyá tó fóun ní àdírẹ́sì ìgbà tó débẹ̀ nílá ẹni ìdọ̀rọ̀jù gbogbo àwọn tó rí ọkọ̀ọ̀kọ̀ bá lọ́kàn jẹ́ náà kò tiẹ̀ mọ̀ ṣé ẹni eré kan lè wá sírú eré àbáyé ó ti rí ọmọ ìyá ìlú ọ̀kan ọwọ́ aṣẹ́wọ́ sí oní èmi ló ń wá èmi nì ó á rí bí ọmọ ìyá ṣe banújẹ́ bó ṣe ní òun ah. ẹ ṣe mùsùlùmí yẹ̀wù dùn nínú ẹ̀kọ́ táwọn òbí àwọn kọ́ àwọn ni wípé gbogbo táwọn bá ń fẹ́ káwọn má fi Ramadan ṣeré káwọn ka Quran dáadáa pàápàá jùlọ nínú tarawih wípé ẹ̀kọ́ táwọn òbí àwọn kọ́ yẹn lọ́hún tẹ̀lé kìí ṣe wípé òun jẹ́ mùsùlùmí. Thank hmm. you. ó ti baa báyìí ibi ìyàwó wọn máa rírì oṣù yẹn ló fi jẹ́ wípé oṣù ni tó jẹ́ wípé kò sí nínú àwọn oṣù ọdún tí ìgbìyànjú lórí ká máa dìde lóru pẹ̀lú Quran wà bẹ́ẹ̀ téèyàn máa ń kóra rẹ lórí ìbàjẹ́ torí bẹ́ẹ̀ tí èèyàn bá lò dáadáa yóò saba sábàbí tí èyí tó kù nínú ọdún èèyàn tí Ramadan mi ò fi dé ọba adẹ́dà yóò bá yẹn ṣe níṣe tó jẹ́ pé tèèyàn ò ní bàjẹ́ tèèyàn ọ̀dà torí rẹ̀ ní àti àtòrí oṣù ní tí ọba adẹ́dà sọ Quran kalẹ̀ gbogbo ìgbà bá ti mọ́ nínú oṣù náà ọba adẹ́dà ló máa sọ pé ta ló fẹ́ gba rẹ̀ ta ló káwọn kẹ gbogbo ìgbà sínú dẹni ọba adẹ́dàmú ẹni tí kádàrà bá tiẹ̀ ti dó wípé ọmọ náà ní ọ̀jẹ̀ tẹ́lẹ̀ ọba adẹ́dà máa ń fi ń ṣe sábàbí láti fi túlẹ̀ àwọn tí ó ti tó ti sọ di ọmọ àlìjẹ́nà kúrò nínú ọmọ náà nínú oṣù náà ló fi jẹ́ pé ìṣègbìyànjú ní gbígba oṣù náà àti ní dìde lóru rẹ̀ bí ọlọ́run ọba ṣe fi lójíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó pàtàkì fún ẹrú kí ó lè bà jèrè tí ọba adẹ́dà ṣe lákàlẹ́kọ́ wà ní fẹ́rú nínú rẹ̀ náà bíi òrùmẹ́ ìdá kẹta òru gbẹ̀yìn náà ni ọba adẹ́dà ó sọ́tọ̀ bíi sùjádà náà ni tá a bá fẹ́ ká lọ sùjádà kápẹ́ lórí sùjádà ọba rẹ́dà yà sọ́tọ̀ irun náà lásán kí àbọ̀ tinú sùjádà yẹn ọ yàtọ̀ ọba adẹ́dà yìí máa ṣe àṣà yìí máa ṣàǹtọ́bà wù lẹ́ṣà nínú ntọ́dá yọ̀dẹ̀ gbé ọlá fún ọ ṣà Ramadan lẹ́ṣà ó gbé ọlá fún Ramadan alhamdulilayi ayẹkẹta ni pé àwọn àáfà àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ èèyàn wọ́n máa ń sọ pé kí islam tó dé kí islam tó dé àwọn àáfà àti ọ̀gọ̀rọ̀ èèyàn wọ́n máa ń sọ sọ pé kí islam tó dé náà ìgbàdá rẹ̀ dé aj wọ́n fi yà wípé àtúrí ànábì Ibrahim alẹ́ sọ̀rọ̀ ní islam ti bẹ̀rẹ̀. rárá orí rẹ̀ kọ́. Eh, ti àwọn. orí ànábi Adam ló ti bẹ̀rẹ̀ sọ́dúnlá náà. Eh. kí á ní ìtumọ̀ táwọn afa máa ń sọ pé kí tó dé. ti sọ ni nítorí kí máa sọ ni pé kó jìṣẹ́ tó dé tòró ni kí sọ ó ní àpèjúwe òun àti àwọn ànábì tí lọ bí ilé tá a kọ́ ni but kò kò tí ì ṣe é gbé èmi mo parí ilé náà sọmárì tó sọ paraphrase tó sọ ni sọmárì tó sọ ni èmi mo parí èmi ni parí ilé náà eh, tó túmọ̀ sí pé Islam ti ń bọ̀ láti pilẹ̀ so ti yé báyìí nísìn but pẹ̀lú wíwà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ló parí Islam tó jẹ́ pé àní rí nǹkan míì mọ́ tọ́ba adẹ́dàá ó gbà lọ́wọ́ ẹ̀dá ní ó ṣe lògbésí ayé àyàfi bí òjíṣẹ́ lásán àṣìlá ń ṣe parí rẹ̀ náà. alákẹ́rì. asalaamualeykum salaam. aleykum salaam tala barakatu. ana wa yẹn. Ah, kọ́nà jẹ́ kí ẹ pẹ́ dáadáa fún wa lórí dáadáa. àwọn àtàyìn náà. ìbéèrè mi àkọ́kọ́ lé lórí ah, gẹ́gẹ́ bí irú tí wọ́n béèrè lẹ́ẹ̀kan pẹ̀lú òbí òbí tó máa ń gbọ́ orin tẹ́lẹ̀ wọ́n máa ń gbọ́ orin gbọ́ orin àtàlà àn tó bá di pé pàápàá jùlọ àwọn orin tó ti pẹ́ wọn àwọn orin tó máa ń kọ tó ti pẹ́ nísìnyí wọ́n ti rà wọ́n ti pẹ́ wọ́n sì máa ń fẹ́ láti máa gbọ́ àwọn orin yẹn nísìnyí so tó wá sọ pé tèmi wá bá wọn pílì kí n bá wọn pílì èmi gangan ní ṣẹlẹ̀ wọ́n ní kí n bá wọn pín ẹ̀ mo wá rán wọn létí pé ah, àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tá a ti sọ ní ọdún tó ti pẹ́ ni pé àwọn náà dẹ̀ ti gbọ́ lórí tẹlifíṣàn rédíò káàkiri pé kò dáa bá mi pín ẹ̀ ni mo sọ. ọ̀dà mọ̀tọ́gbọ́ mo bá wọn pín ẹ̀ lẹ́yìn ìgbà yẹn mo wá kó ọ̀pọ̀lọpọ̀ náà wọn sídìí yẹn mo wá há kọ́mọ́ bá a ṣiṣẹ́ mọ́ kọ́mọ́ bá a ṣiṣẹ́ mọ́ náà lẹ́yìn ìgbà wọn ni bá mi plé bá mi kó àwọn òbí bá mi kó wọn jáde sọ́tọ̀ àwọn yẹn mọ́sá máa gbọ́ dáadáa àwọn òbí òbí máa ní òkè kọjá ń sáré parí nǹkan tí màmá ràn mí wá ní òkè tètè lọ parí ẹ̀ àsìkò tí màá fi parí ti màmá mo sáré ṣe kí ni ráyè ha títí òbí náà nígbà mo wá ha tán mo wá ní ewé gangan lẹ́nu ìfẹ́ sí jù nínú àwọn òbí yìí mo bá ní eré ìdá mo wá pilẹ̀ mo wá ha ó dà múmi múmi ó ha múmi múmi ó ha ọkọ̀ rẹ̀ wá ti ṣe lẹ́nu ó ti ha ọ̀dà báwo ni wọ́n lè ṣe báyìí ẹ̀rọ múmbà yìí sà láwọn tí mo ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbogbo wa ti ha ṣùnú ọmọ. ẹlẹ́ẹ̀kejì ìbéèrè. bọ́mọ̀ kó o lè ṣe jù báyìí lọ ná bọ̀dé lè mú mi sọ omi tó tù sí o eléyìí kan lọ sọ ìzákùnláhẹ fáńsíláhẹ náà ẹlẹ́ẹ̀kejì títí mọ́ṣáláṣí màmá máa ń ṣe ọ̀gọ́rọ̀gọ́ àfẹ́látù dáadáa sọ́ba ó máa ń pẹ́ gan àfẹ́látù yàní aftar ok ṣùgbọ́n lọ́dọ̀ wọn èyí tí wọ́n gbọ́ yín sí ni àfẹ́látù náà. ṣùgbọ́n àwọn àfikáàrù yẹn ó pọ̀ gan-an tó máa ń ṣe. tọ́dẹ̀ bẹ́ẹ̀ni lẹ́yìn ìgbà yẹn àwọn. ṣé ń bàbá ti ń gbọ́ orin náà. ilé ẹ̀kọ́ kò tí ì là báyìí tí wọ́n sọ̀rọ̀ ní ọmọdé kọjá nípa lọ́wọ́ wá pè pé wá bá yan yìí ṣé bí mò ń sọ tẹ́lẹ̀ mò ń sọ ẹtí wá gbọ́n tà ń sìn tán ọgọ́rọ̀ nǹkan ni máa ń sọ fún yín tẹ̀kí ń gbà tẹ bá ti gbọ́ níta ṣe máa ń ṣe màá bá yín wá yọ mo wá tètè yọ látàrí bàtú wá bí òun á ní wọ́n bá yọ kínní báyìí mo ṣàyọ gbogbo píkṣọ̀ nílé so ó ń dẹ́kun àwọn kínní yẹn díẹ̀díẹ̀ àti orin náà màmá ò gbọ́ orin bọ̀ bàbá lọ́sùn gbọ́ lọ́fẹ̀ẹ́ máa gbọ́ òde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nísìnyí alhamdulilah mọ́ṣáláṣí kan wá wà. aláwọ̀ ṣe ti bàbá náà rọrùn. àmín ṣáàlì. má ṣe àdúrà fún arẹpẹtẹ. naam. naam. rabbi rahamuhuma kama rabbayani saghira yaani min rahmatulah subhanahu wa ta'ala an yadihum. naam nínú kẹrọ ọba adẹ́dà ni yí pé kọ́tọ́ wọn sọ́nà ẹ̀sùn má tọrọ tọ́ sọ́nà fún wọn gan-an. naam zakunlọ kọ́nà àǹtí tí wọ́n ń parí nínú compound wọn pẹ̀lú àwọn kan tí màmá máa ń ṣe tẹ́lẹ̀ tó bá ti sáramọ̀ tán wọ́n ṣe àṣìkà tó pọ̀ gan-an ọ̀sẹ̀ tó di eight thirty nine kan tó dá dúró níyẹn ìgbà tí wọ́n dé láti hajj àwọn ìwé tí wọ́n mú bọ̀ ìkan lára rẹ̀ àwọn ìwé tí wọ́n mú bọ̀ láti bẹ̀ mo wá mú sítádẹ̀ tó wà ń bẹ̀ mo wá mú fún ọ pé à afikaru soba ni àwọn eléyìí kọ́ fi kún àwọn tí wọ́n máa ń ṣe kó bá dàbẹ́ yìí pé mo gbà yẹ kúrò wá fún un ní mi. náà o lè gbà kó bọ̀tọ̀ bá fẹ́ gba èkúté lọ́wọ́ olóńgbò ó fi aláǹgbá ó fi tàn sọmọkọ jọra wọn wọ́n mú nǹkan tó fi substitute wa wọ́n ti di tí wọ́n ti use ma tó o bá mú genuine láti fi substitute fún wọn ó máa difficult náà n tí wọ́n ṣe ni pé wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti máa ṣe méjèèjì papọ̀ mo wá ní káwọn fúnra wọn wo ìtumọ̀ méjèèjì eléyìí lágbára ju eléyìí lọ ibi tí mo ṣe bá ìyẹn dé nìyẹn now n tó wá ṣẹlẹ̀ sí ni pé wọ́n wá ti sọ fún mi pé tí Ramadan bá máa bẹ̀rẹ̀ gbogbo àràárọ̀ yẹn pàápàá jùlọ ní weekend àwọn bàbá ṣe àsàlátù ní mọ́ṣáláṣí mo wá ní bẹ́ẹ̀ ni kò sígbà tí wọ́n lè ṣàṣàlátù ṣùgbọ́n àkàrù ni ẹ máa pè é torí àwọn. má fi máa bá yẹn tí wọ́n bá lè ka òyìnbó tàbí yorùbá àwọn quran tí wọ́n tú sí èdè yorùbá tàbí òyìnbó àwọn tí wọ́n yẹjú dáadáa nínú. kọ́mọ lọ́wọ́ tí wọ́n ń kaba. ẹ máa gbé kalẹ̀ kẹ́ ẹ máa kà á òfin tó wà nù rẹ̀ tẹ̀síìrù rẹ̀ kẹ́ ẹ máa ṣe ní postmail torí kò sí tí máa jẹ́ kí ọkàn òwúrọ̀ bí Quran kíka Quran kò dẹ̀ sí tí máa jẹ́ kí àsìkò èèyàn lálùbáríkà bí kéèyàn máa ka Quran kò sí àkàr téèyàn ṣe lè ṣe láyé tó lè ní ládàá tó kó ka Quran masala tó o bá ka júzù kan harafi kọ̀ọ̀kan tí ń bẹ nínú rẹ̀ tamtẹ́ẹ̀nì rẹ̀ ní ládàtọ́ gbà lọ́dọ̀ ọlọ́run bá ẹni tó bá ka júzù mẹ́fà tàbí ka júzù márùn tamtẹ́ẹ̀nì harafi kọ̀ọ̀kan là ń sọ tọmọ yìí pé àti bárú ẹni báyẹn nínú gbogbo àkàtọ̀ bá ló ń ṣe ó gbìyànjú ló fi jẹ́ pé nínú àwọn ẹni rẹ̀ tó ti kọjá lọ wọ́n ní táwọn bá ṣe àkàrù káwọn tó sùn tán àwọn ti gbogbo ẹ̀ tán ibi táwọn bá ti rọra fẹ̀yìntì báyìí káwọn tó sùn àwọn máa ń ké júùsù mẹ́ta ń gbà mí bẹ́ẹ̀ omi ni wọ́n ní láàrin asri tí káwọn tó sùn lẹ́yìn ìṣá àwọn máa ń ké júùsù mẹ́fà ń gbà mí lọ ọba adẹ́dá fi àsìkò ló fi ṣe àlùbáríkà sínú àsìkò wọn àti ìgbésí ayé wọn ju ọgọ́rọ̀ lọ because ó rí i pé wọ́n gbé wọ́n rí àwọn nǹkan tó pọ̀ gbé ṣe ọ̀hún àmọ́ wò yí pé ṣé táìmì wọn yàtọ̀ sí tiwa ní àbíbáwò táìmì yẹn ò dẹ̀ yàtọ̀ torí pé kí ni wọ́n lo àsìkò yẹn ní lílò tí ó dùn mọ́ ọba adẹ́dàánú ọba adẹ́dàá wa bá wọn fàlùbáríkà sí ọlọ́mọsá ṣàfàlùbáríkà sásìkò tó wà náà so gbogbo eléyìí jẹ́ kí wọ́n gbọ́ yé kó fi jẹ́ pé kí ló jíṣẹ́ lásán àti làǹtọ̀ nínú wòsíyà tó sọ́kàn nínú àwọn sàbí ó ní Quran kíkà dọ́wọ́ rẹ̀ torí pé kí ni yóò jẹ́ káwọn màláìkà lókè kí wọ́n máa rántí rẹ̀ sí rere ní gbogbo ìgbà kí ni tí wọ́n rí rántí sí rere tí o bá ní bùkátà sí nǹkan wọ́n kún ẹ lọ́wọ́ tó o bá fẹ́ kí nǹkan kan kó ṣẹlẹ̀ sí ẹ wọ́n bọ̀ ṣègbìyànjú láti wé ìfẹ́ dànù kí lọ́ba alẹ́ rà sọ. So òní alladhina qalu rabbuna Allah thumma istaqamu kí ló sọ òní tatanazzalu alayhim al-malaika nígbà tí wọ́n bá fẹ́ kú alla takhafu wala tahzanu ẹ má pààyà ń tẹ̀ fi sẹ́yìn ẹ má pààyà bí tẹ̀ ń lọ wala ẹ má bànújẹ́ lórí ń tẹ̀ fi ilẹ̀ sẹ́yìn àbáyé mójútó. وأبشروا بالجنة التي كنتم توعدون kí ni wọ́n á fi kún nahnu awliyaukum fil hayati dunya wa fil akhirah so Quran kìí ṣe ń dín eh, àpọ́nlé ẹ̀dá òní pé àti irun àti kíkà kéèyàn ní exam kéèyàn kún fún kíkà rẹ̀ kó máa kó máa jìnnà sí pàápàá jẹ́ kí yẹn rinlẹ̀ fún wọn. ó rí àgbọ́yé mi tó jẹ́ pé ìwọ gan ò ní torí pé ọjọ́ orí wọn ju tiẹ̀ lọ ìrírísí wọn ó ju tiẹ̀ lọ àti àwọn nǹkan míì tó pọ̀ tí ọba adẹ́dà tó kẹ́ sí wọn lára bọ̀ tó yẹ pé kọ́kọ́rọ́ yẹn ni wọn ò tí ì lè rí sí tí wọ́n bá ń ka Quran subhanallah yóò ṣì tó jẹ́ pé <laughs> ìwọ gan ọ̀sẹ̀ mọ̀ gbàkéwu níwájú wọn ni nípa àwọn àlàyé míì tí wọ́n mọ̀ ṣe fún ẹ̀ ó pàtàkì gan-an ọdẹ ní ìdí ẹ̀ torí sọmọ yìí pé dọ́bùbà rẹ̀ làwọn òbí wọn gbogbo tí wọ́n bá ṣe fún ẹ ládùúà tímọ́tímọ́ opportunity rẹ̀ ní fún ẹ so kó o lè bá a jèrè wọn kí wọ́n tó lọ rìn sí yẹn rìn sí yẹn àárínú àwọn ọmọ yàtọ̀ yẹ pé látara bẹ́ẹ̀ gbogbo àwọn àfikàrù bìdìí tí àwọn òbí wọn máa ń ṣe tẹ́lẹ̀ wọ́n pa ti Quran nìkan náà gbajúmọ́ every week àwọn òbí wọn parí Quran every week wọ́n parí Quran ó dẹ̀ lápá torí wọ́n máa ń sọ pé n táwọn ń tọrọ kọ́ mọ àwọn kankan kọ́ mọ ṣe tiẹ̀ lọ́tọ̀ kọ́ mọ àwọn kí wọ́n gbẹ́sìn yìí kí wọ́n dẹ̀ múra sí kí wọ́n dẹ̀ ṣe sórí èyí tó yẹ pé wọ́n ń tamurege gan níṣẹ́jú ayé wọn gbà wọ́n lọ tán fún ara ẹ̀ lọ́sọ̀ ah gbogbo wọn wọn tá à ń sẹ yìí àwa náà ti di àti dàgbà nísìn torí kò sóbì mọ́ ọ̀yẹ ká wá ká jáwọ́ nínú àpọ̀n tí ó yọ̀ ká gbómi ó lè serious lẹ́sẹ̀kẹsẹ̀ <laughs> gbogbo àwọn ará àdúgbò nǹkan ò ní ẹni tí ò bá serious tẹ́lẹ̀ ta ló fẹ́ fi jọ wọ́n ní ó ṣeré lọ náà ní tẹ́lẹ̀ náà ó ti padà sí ìdínkàlẹ̀ you know. àǹfààní tó wà ń pọ̀ gan torí pé kí ni ara wọn máa ń tètè ran bọ́ǹbù lọ́wọ́ so ìgbìyànjú kéèyàn sì gbìyànjú lórí wọn pàtàkì náà. àkírán ọmọ ìyá kan ló béèrè lọ́wọ́ mi pé ẹnìkan mùsùlùmí ni bàtú wá ó láwọn problem tó pọ̀ then inú Ramadan wà wá ti gba Ramadan fifteen. gbàtúwá di tó kí zoro jọ kọtán mm. ó wá sọ pé kíkì àlàǹfààní àwẹ̀ tó ń gbà yìí tó ń gbẹ́ sìn tó ń ṣe dáadáa káàkiri tí kan ò bá kan lára òun ò ṣe islam mọ́ wọ́n sọ fún sọmọ olóhùn ṣe islam tọ́ gbàtúwá yá àkọ́kọ́ ìbéèrè ni pé àwẹ̀ ẹjọ́ yẹn mm. ṣó ni ìyẹn àkọ́kọ́. nígbà tó ṣe rí dá. àyẹ̀wò tó ṣe rí dá. ṣó ni mo sọ fún kókò ní. gbogbo ohun tó ṣe sẹ́yìn ti bàjẹ́. gbogbo ohun tó ṣe sẹ́yìn ti bàjẹ́. ìtumọ̀ lọ torí mo sọ fún mi mo sọ fún mi pé tóró ní bàtó ha bàtó dín àfírí. mankana yuridu la ajilata ajjanna lahu fiya ma nasha liman nurid thumma ja'alna lahu jahannam yaslaha masmunan madhura wa man arada al-akhirata. وسعى لها سعيها وهو مؤمن condition condition kí ọlọ́run tó gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀dá òun ni wípé iṣẹ́ tó ń ṣe wá iṣẹ́ tó jẹ́ iṣẹ́ tó lọ́wọ́ bá sanction tó o fi jọ o ṣe bí ọlọ́run bá ṣe ti rán jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́nà tẹ́ onírètí sí pípé níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkí àmọ́ òun ṣe ni láti fi wojú rẹ ọba adẹ́dàá ó wà á ó ń ṣe láti fi rójú rẹ̀ àti pé láti má jẹ̀yà níwájú rẹ̀ òun wá ń retí ẹ̀san níwájú rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ tó o bá ti níyùn bẹ́ẹ̀ àṣedànù ni so eléyìí tó wá sọ yìí pé kò láǹfààní kò sí kínní ó fi ọwọ́ ara rẹ̀ ó fi sáná sí ó fi bulldozer ó bọ́ sínú ó fi wọlé ara rẹ̀ ni yóò tuntun kọ́ ni ó dẹ̀ rọrùn fún láti kọ́ ó rọrùn fún láti kọ́ tó bá tó bá tó bá jáwọ́ tó padà tó kún fún istikfar tó ṣẹ́rí padà tó ń ṣe islam bó ṣe kó ṣe la'allahu subhanahu wa ta'ala ń yẹ túbọ̀ àdè. ibi tí ọ̀rọ̀ wọn wà gbogbo nìyẹn bàdà kẹlẹ́mọ̀tì ló jà kọ́bílà àṣírí wọ́n bá sọ̀rọ̀ gan-an wá padà ó ní tọ̀ òun ti gbọ́ ibi tó lọ Ọlọ́run ti gbọ́ àbò ń gbà. Ọlọ́run gbà. ẹ ó gbọ́ yàtọ̀ sí pé ó gbà ọkàn lè pé kí wọ́n mẹ́nu kúrò lára òun kan àwa àdójúlé yìí ti fẹ́ pọ̀ jù ọ̀sájẹ máa bá wọn lọ kájọ máa ṣe bẹ́ẹ̀. ṣó gbà. ó gbà lẹ́yìn lẹ́yìn ìgbà yẹn tó pinnu asiri. àmì. lẹ́yìn ìgbà yẹn tó pinnu asiri. ó wá bá wọn kírun. sọ̀rọ̀ wọn wá pé pípadà wọnú Islam yẹn sìn. tìjọ́ yẹn ṣó ni wọ́n ni àkọ́kọ́ bẹ́ẹ̀ni ìjọ yẹn gbọ̀ngàn ó ní ìtúni bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì èyí tó ti ń bábọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni pẹ̀lú ọ̀rọ̀ pé fahabi tọ́tù àmàlù náà ṣó ní gbogbo èyí tó ti ń bábọ̀ tẹ́lẹ̀ nígbà tó wọlé padà yẹn pẹ̀lú ògùn ọlọ́run alhamdulilayi náà ìfọwọ́kùnrin ọ̀kọ́ alhamdulilayi. sàmàlùkù rahmatulah. wa aleykum asalaam wa rahmatulah wa barakatuh. Eh, ìbéèrè mi ni pé ní last week mo jáde ní salon kan. ọ jáde ní. salon kan. salon. bẹ́ẹ̀ni bami salon. bami salon. mo lọ gẹrun mo lọ gẹrun. ok sílọ́dọ̀ bábà. bẹ́ẹ̀ni. ok. so afa kan wá pàdé mi broda kan wá pàdé mi. ó wá ní kíyàn bá gẹrun kò dá kíyàn máa yọ shape sí irun so mo wá fẹ́ béèrè bóyá. ọmọ yòó kọ́mọ gẹrun ní gẹ̀ẹ́dì style táwọn èèyàn ń ṣe ká kọ́kàn gẹrun rẹ̀ normally. àgbẹ̀ tó bá gẹ gbogbo jáde ló pọ̀ náà ló gẹ̀ẹ́dì. ṣéèpù gba ò pé kó dá gbogbo eré yìí kó ẹbí igun yẹn kó tí ń tó burú mbẹ̀ but kó má fi irun gígẹ̀ rẹ̀ jọ àwọn fashion àwọn kòfàrù tí wọ́n ṣe. naam naam. Láwọ̀lẹ́kùn. Wàhálẹ́kùn sọ́lá àdọ́là. Ọlọ́run àtúbọ̀ bá kẹ́yìn sá. Àmì àti. Mo fẹ́ bẹ̀rẹ̀ àwọn méjì tẹ́lẹ̀ ni. Bọ̀tọ́ dà pé ìkọ́nú ẹ̀ ti wọ́n ti fèrè ẹ̀ bọ̀. Ẹlẹ́ẹ̀kejì yẹn bí bí observation ni. Bàtà ń sọ̀rọ̀ lẹ́ǹkan yẹn ẹ fẹnu bá ọ̀rọ̀ ẹni àpé kò sáwọn clinical psychology kan tó lè ṣe rẹ̀. Kò sí clinical psychologist kan tó lè ṣe rẹ̀. àwọn afẹ́ fèsì. mo fẹ́ fèsì mo fẹ́ <laughs> mo fẹ́ mention ẹ̀ pé most of the time àwọn kan tẹ́ sọ lé nìyẹn nípa ọkàn islamic psychology ni kódà gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn bí pé mò ń kàwé psychology ni ṣùgbọ́n máa ń kò kí ń wà pàwá mùsùlùmí kò kí ń help pàwá mùsùlùmí kò kí ń help àwa muslim na in the in the sense pé a ní àkọọ́lẹ̀ irú àwọn tẹ̀ ń sọ yìí ní ìwé tó pọ̀ kò fi bẹ́ẹ̀ pọ̀ sá. ó pọ̀ ó pọ̀. ó kè sá. ó pọ̀ ó kè sá mo gbà ó pọ̀ tí ẹ bá ti kọ́ lábáwá. tí lábáwá yẹn yanjú mo lè produce mo lè. fún yàrá tó. volumes. ok bóyá kò wá sí ní english nígbà yẹn. ẹ eh, torí by the time tí yẹn bá máa fi translate as English àwọn ẹ̀mí rẹ̀ yẹn ọ̀gọ̀rọ̀ ó ti lọ kò ní because Arabic language ó jẹ́ language tó jẹ́ pé it's not only spoken èyí tí effect must contain speak ni wọ́n. ó pọ̀ ju tó wà ní nílẹ̀ lọ something like that. nítorí ìkọ́tẹ́ mi. ó nfa tó fi jẹ́ pé ó rè yàn ó ń kà ó ń kà kó àn mọ́tòlá tó dẹ̀ bù sẹ́kù yóò gbọ́ hadith ìyìn arabi tó dẹ̀ bù sẹ́kù sọ tíra kan láyé téèyàn tí wọ́n ń kà bẹ́ẹ̀ so this is it. ibi tí mo ń lọ bẹ̀ ni pé. tẹ̀sí àwọn ọ̀rọ̀ yẹn. nǹkan méjì tó ń bá ta máa ń lò ní clinical use méjèèjì wà ní nǹkan tẹ̀ dárúkọ léde diagnosis àti treatment fún ọkàn tó bá strain tó bá strain off but táyà bá wá ṣe tó má ṣe therapy yẹn tàbá bá wọn ṣe ibà àwọn nǹkan tẹ̀ sọlé nìyí ó máa wúlò tó yẹ pé ó wá sí section tó yẹ lè darí wọn sí. ìpè ká kọ́ ká kírètì fọ́rọ̀mù tẹ́ẹ̀mù sẹ́ndì wọn sí àbí ká kọ̀ nǹkan. irú yẹn sẹ́yìn ìṣẹ̀lẹ̀ mi yẹn fún mi ọ̀nà pàṣẹmáṣẹ tẹ́lápì yẹn gangan pé àtúbà ti strain off pàṣẹmáṣẹ rìn dàrẹ́ ìtẹ̀ wọn lórí sessions ọ̀nà yẹn gbọ́n lórí tẹ́tọ̀ lórí ẹ̀tọ́ fẹ́ ṣe yẹn tí mọ́ pé tabalẹ̀ tabalẹ̀ mo kàwé kan náà pé desires of the heart mo kàwé yẹn ó ó ó lọ lórí ọ̀nà yẹn náà ó tírìtì bẹ́ẹ̀ ni lórí diagnosis and treatment. tòde ò bá tírìtì ẹ̀. bẹ́ẹ̀ ni sà. ìmọ̀ ni o lè dúró. mo rò tabale tabale. tabalẹ̀ ṣe tí ò ń sọ náà ni. ó máa hàn fún wa. akọ kankan lẹ́lẹ́. bẹ́ẹ̀ ni sà ó máa hàn fún wa. ó máa hàn fún wa. I remember this is the second time your àwọn èèyàn yẹn ọmọ sọ̀rọ̀ nǹkan báyìí there was a sister tó ní depression ó ti fẹ́ dé level tó jẹ́ pé kò sí ó ti psychiatric case doctor wa ni ṣé Islam ní solution for depression mo níbẹ̀ ni. ó ní ok àwọn ní patient ó ní ok èmi ò ní gba charges tèmi wọn á lọ gbà lọ orúkọ sí wàhálà mo wá béèrè lọ́wọ́ sísá yìí ṣọlọ ń wà oníbẹ̀ẹ̀lì mélòó ni ah ó ní mo fẹ́ kó gbósùn lápò mo ní ara dáhùn question mi ọlẹ́yọkọ̀ ṣoṣo ni ó ní mo ní níbo ló wà ó ní sheik tẹ́ ẹ bá ní ìrànlọ́wọ́ tẹ́ fẹ́ ṣe fóun ẹ ṣe fún mi gbogbo béèrè yìí mo ní but these questions ò ń fojú di but answer question ó ló wà lókè mo ní ṣé ó mọ ẹ̀dùn ọkàn ẹ tó ń fi pamọ́ tó gbé jáde tó wá gbé ẹ dé level tó wà yìí ó dorí kodò ó ń sunkún ó ní bẹ́ẹ̀ ni mo ní ẹ́ ṣó lágbára láti sóògùn ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni mo ní kí ni ká wá ṣe sí i ó ní kí n advice òun mo ní wàá lo àwọn expression kan tí wàá fi pè é tá a fi dá sí i ó ní bíi bọ́ọ̀ ó ní la ilaha subhanaka inni kuntu ká tó sọ̀rọ̀ yẹn délẹ̀ ó pariwo power that was the end sórí tawhid kò sí ntí tọ́ba yẹn kó wà process gan tálíyànnú bá ti ń gbọ́ gbogbo eléyìí kò ní níbi dúró sí yọ́wọ́ bí kan gbà lọ because there are instances tó yẹ pé brother ẹni ìyàwó òun òun kẹ́sìn àwọn kankan tí òun understand òun àpèjókòó ní kọ́lọ́ ṣàlùwàlá òun náà wá ń bi léèrè bí mò ń ṣe ń bì ó wá ń ṣe àlàyé àwọn ayatusifat àwọn oríṣiríṣi ọlọ́pàriwo òun wá ń gbọ́ ohun tó ń gbọ́ iṣẹ́ ohun obìnrin ohun ọkùnrin ni ó ní ló fáwọn ní clip clip wo ló fún wọn ó ní ìgbà tí òun ò ti gbẹ́sìn yìí tó ń lọ sọ́dọ̀ sísítà òun sísítà òun mú un lọ sọ́bì kan wọ́n ní wọ́n àtìsí òun wọ́n sìn òun nígbẹ́rẹ́ ní àtàrí wọ́n fi nǹkan sí i látara bẹ́ẹ̀ wọ́n ti bá àlìjẹ̀nu múlẹ̀ àlìjẹ̀nu yẹn ti ń bá òun gbé ó ti ń ṣe kínní oríṣiríṣi báyẹn wọ́n ṣáà oríṣiríṣi àfáà yẹn ti mọ̀ yí pé no kì í ṣe àwọn òun ló ń sọ̀rọ̀ ó ní òkè. Okay jáde ó ní à ah, àwọn ti pẹ́ àní ó jáde ni àfàyàn ọkọ wa bẹ̀rẹ̀ sí ka àwọn àyà rókè àwọ̀ oríṣi àjẹnú ẹ̀ jáde ó padà jáde because definitely one of the fence ẹ ti wà crack làlàǹgbà fi ló fi wọ̀ mo advice ẹ yìí pé kó má dúró kó má ṣe àwọn àṣkàr yẹn repeatedly kó má increase ẹ torí wípé kí ló bá dẹ́dà sọ ó ní wọ́n ń rí yín lọ́nà tẹ́ gbà rí wọn tó bá ti rí i pé ilé yẹn tí ó ìṣòfò òun lọ́nà láti òun ní chance láti tún lè wọlé padà títì tẹ ti jáde yẹn kò jáde pẹ̀lú rọrùn o yóò tún padà yóò wà aránró ló fi máa ń jẹ́ pé crisis tí wọ́n bá máa ń ní afterward ó máa ń burú ju tàwọn tàkọ́kọ́ yẹn lọ alhamdulilayi láti nǹkan bíi three or four years yẹn kò sí nǹkan kan ní tó jọmọ́ bẹ́ẹ̀ mọ́ ọkọ tó bí gangan <laughs> ní pé ó ní kí wọ́n á ṣe rúkìá fún mo ní ní ṣe rúkìá fún yà ìwọ ló ṣe rúkìá fún ara rẹ torí ìwọ ni nǹkan ṣe ó ní kí n tún mú rúkìá mọ́ ètí ń bẹ lára mi àwọn sọ pé nàìjíríà máa lálejàn mo ní ní ṣe àwùjọ bí láì ló ṣe rúkìá rẹ fún ara rẹ olúkàlùkù lọ́mọ tí ń bá yí ìwọ náà lọ́mọ bá tiẹ̀ yí bẹ́ẹ̀ there are, you know, the difference is that in Islam we don't commercialize it. Just like an Israeli old people's home. Ilé tí wọ́n ti ń wo wèrè. Mùsùlùmí máa ń lígù pẹ̀lú wọn papọ̀ ni wọ́n dẹ̀ máa mú pẹ̀lú wọn. Uh, They are part and parcel of all. We live together, we assist. Wọ́n ra ilé àwọn opó, ilé àwọn ọmọ òrukàn, nǹkan kan. Ọmọ òrukàn yìí. You don't create a different place for him or her. They have to grow together with you. Wọ́n máa ń gbà áhà ẹ̀tọ́ ẹ̀kọ́ wọ́n máa bàbá ti lọ o bàbá mi tún lè lè so that uh, kò fi ní ní psychological stress wípé bóyá bàbá òun yóò máa pè ó lè ṣẹlẹ̀ sí anybody anytime but pé lè ṣẹlẹ̀ yẹn òmí nìyí pé ilé ayé ti wá dàrú fóun nìyẹn that kind of thing but ṣé o ma western culture and uh, all those kind of things ó ti sọ gbogbo ẹ̀ di bí ó ṣe yẹ kó ní kọ́ba adẹ́dà kọ́ba dá padà sí ìpìlẹ̀ ní ti dáadáa. now. sáwọn àlékún. àlékún ẹ̀yin dókítà lẹ lè ní. ọ̀yà bisimilá ìwọ náà tún ní tiẹ̀. inú ẹ̀ máa ń ṣẹlẹ̀ ní mọ́tàfà mọ́síjì. náà mọ́sájì náà mọ́sájì. náà. mo ń kí ni àfa kan wá ó lè dùn wá ní prayer. náà. sọ́dọ̀ prayer. náà. àwọn kan sọ́ra ti fàtí àtẹ̀wá kan sọ́ra ti tì. náà. أدين بالفوان بالي ونحن على ذلك من الشاهدين so onìkan ló ka àwọn yòókù wẹ́kùn ọ̀tàbí tí mo ti ní witness tó bá ti kà tán láti ka ṣáàṣì tí ì báyìí àwọn ìjàmọ́ wẹ́kùn ẹ̀ tó ń sa wẹ́kùn ẹ̀ báyìí so nígbà tá a parí sọ́láàtì mo á pè àfáà yẹn pé mo tẹ́ mo tẹ́ balẹ̀ wà nínú akíní ìbúlẹ̀ tí rí wa ní ó wà nínú tẹ̀sán Jìlání. Jalalayn. bẹ́ẹ̀ni Jalalayn ó wá lọ gbé síra yìí wá ó dẹ̀ fi òwò rẹ̀ rí tòótọ́ kó wà nílẹ̀. bẹ́ẹ̀ni kò fi fẹ́ràn lẹ̀. mo wá ní pé the way thirty percent kìíní you are making it look if it's part of that uh, sura. mo ní ó wá ní pé àfihàn Jìlání yẹn pé tọ́lá nǹkan tó ló Jìlání yìí pé kò sí nǹkan tó ló ń bẹ̀ pé òun náà lè mú òun yìí gbọ̀dẹ̀ tí máa ń gbọ́tà yìí máa ń sọ tó ìgbà míì náà tá máa ń ka ṣọ́ọ̀tù mọ́lk àtàkùrà tó máa kọ́ ni aláwọ̀ lárọ́bólé aláìní tùmágbò ṣùgbọ́n a béèrè pé ṣé ó ráìtì bẹ́ẹ̀ láti máa. correct correct torí ẹgbàá wáyé ò fẹ́ fẹ́ nílẹ̀ kò wípé ti suratul qiyama tàbí láyé òjíṣẹ́ náà sàásùlám tọ́ba kàtọ́ wọ́n máa ń sọ yìí pé subhanaka allahumma fabala kò dẹ̀ sí ẹni tó takò nínú àwọn sàbí kò dẹ̀ sí sàǹtàǹtà ìyẹn wà ń bẹ̀ bọ̀ tó nìkan náà ni ó sọ ẹni tó kà náà ni ó mú wa. èmi tẹ̀ sọ wípé ṣé ó yẹ kó sọ silently. ó yẹ kó sọ àtọ̀ torí wípé ẹgbà wa tó mú wa kò fẹsẹ̀ rinlẹ̀. for example tá a bá ṣe sabbihma rabbikal aala ẹni tó kà á sẹ́sẹ̀ subhana rabbiyal aala bọ̀dù kìí ṣe àwa tí à ń gbọ́ masalan bíi suratul waqi'a níbi fasabbi bismi rabbikal azim subhana rabbiyal azim gbogbo wọn yìí ẹni tó kà ó sọ but kì í ṣe àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀. ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka bàbá wa kan wà ní ìsìn pọ́fẹ́sọ̀ ìsàlárẹ̀ rìn bá ẹ̀ẹ́dẹ̀sìn tí ó pé most of us wò ó in but our nations ni òun náà ń ṣe dáadáa náà ní Islam Alhamdulillah so he was eighty some few months ago He was eighty years so gbàtọ́ fẹ́ẹ́ <laughs> when he was seventy wọ́n ṣe celebrations wọ́n lọ́ọ́ ní ninety minutes wọ́n pa àwọn Fáṣọlá gbogbo gọ́ọ̀mẹ́ntì ọ̀fíìsì àwọn wà ń bẹ̀ intervention is bad so when he was wanted to do this so wọ́n ní pé kí ni wá give her talk so eventually mo sọ fún wa pé nǹkan yẹn bí kò sí national anagbamọ sọ àìkọjọ ń sọ lórí fóònù so ògbà tó dídọ́ yẹn ìdí òtọ́ náà I didn't come for the talk so gbàtí máa padà wá lọ kí wọn létà. I think something happened tí wọ́n pẹ́ nìkan kú lára àwọn siblings wọn so wọ́n rọ wá ìtàn so wọ́n sàrà ní pé lóde tí wọ́n ní pé ìgbà pé wọ́n ti sọ pé mẹ́rin fún wọn is no evidence pé progress sọ̀rọ̀ nǹkan báyìí àtàbà lè ṣe yẹn pé à ń ṣe kọ́ sí to Yahudi àtàwọn Nasara nìyẹn so wọ́n sà sí gbogbo evidence sísá gé ìtàn àwọn oníkùn sí nǹkan tó ń lò tó sọ pé agbọ́dọ̀ fẹ́ gbé tìgbà rẹ̀ àtúnṣe síbẹ̀ gbádùn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọgbọ́n wọ́n ní pé ibi tí wọ́n wà wọ́n kọ́ ilé síbẹ̀ àwọn ilé yẹn bóyá bíi two one palọ́sẹ̀ kọ̀ọ̀tì bíi mẹ́fà ọ̀sẹ̀ mọ̀rọ̀ bíi náà pọ̀ gan so wọ́n sáré síbẹ̀ wà ń bẹ̀ then dental clinic wà ń bẹ̀ first wife the first wife is dentist the second wife is teacher to business woman sọ̀rọ̀ náà ní kódékù kan tó náà ti takùn sọ̀rọ̀ á sọ fún mi pé àwọn ní nǹkan kan ju gbogbo nǹkan tí orí nígbà lọ wípé àlémọ̀ ó jẹ́ the first wife tó jẹ́ dókítà àwọn fún àwọn wílì ìbẹ̀rẹ̀ fún àwọn fún ikú ìkíníkì yẹn fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn èèyàn fún ìṣẹ́kùn wa. wọ́n á ní pé àwọn yòókù kọ́. ẹni tí ó jogún ò ní pinnu wíì. ìdí sọ fún wọn nìyẹn wọ́n á ní pé ẹni tí ó bá máa jogún kò ní ìpín owó ilẹ̀ pé tẹ́ bá tẹ́ bá tiẹ̀ fẹ́ ṣe irú nǹkan yẹn wọ́n ń tọ́jú òfin àti tí ò lẹ́tọ̀ọ́ láti jogún yẹn lẹ́yìn ní ìpín owó. ọlọ́run bá ti ṣe ó ti àwọn nǹkan tó yẹ kó ṣe fún àwọn ìjọba láti fi ṣàtúnṣe fún mi ọ̀sẹ̀ tó kù nínú ogún àwọn tí ogún tọ́ sí àwọn ni wọ́n kún fún. bí ọba adẹ́dà ṣe sọ́dọ̀ òjíṣẹ́ náírà tó láǹkan ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan ni kò tó pín ogún bí kùránì ọlọ́run bá fọ́ra rẹ̀ ló pín nǹkan rẹ̀. so bàbá wa ní pé ilé yìí tí mo wò àwọn ilé tí wọ́n kọ́ jọ yẹn pé àwọn gbé fọ́lọ́run àti pé kí fámìlì àwọn kankan má tàn sí àwọn ìpè yóò wàzábà ẹni tẹ́ wú ní dental clinic fún then bá a fẹ́ pé tó wáyé pé at the end of the day tó yẹ kó tàbá ní ká pè ní islamic way nítorí wá kan eventually kò wọ́ ti value òwò clinic yẹn ń kọ́ ìpínlẹ̀ ìwé àwọn cheapest order people wọ́n á ní pé báwọn ti fẹ́ ṣe nìyẹn pé àwọn ò àwọn ò àti ìrọ̀rùn àwọn ti ṣẹ́tù ẹ̀ pé. náà wọ́n ti ṣẹ́tù ẹ̀ kò sí lọ́wọ́ wọn láti ṣẹ́tù ọba adéra ni ó sọ alhamdulilayi tẹ ni wọ́n ń ṣègbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn pòfẹ́sọ̀ díẹ̀ ni wọ́n kí wọ́n lọ kéwú ìyẹn dàgbà sí ní tẹ́yìn ọ̀mọ́ o ìyẹn dàgbà sí ní tẹ́yìn ọ̀mọ́ kí wọ́n lọ kéwú lórí rẹ̀ njẹ́ ó pọn wọn lẹ́nu torí kọ́mọ́dì pé ńgbà wọn bá dọ̀hún tán yóò wá dábàá mọ̀ àsìkò sì wà fún wọn. sàlámù alaykum wa rahmatulah. sà ìbéèrè tèmi ni pé ní àdúgbò mi mọ́ṣáláṣí àdúgbò mi nínú Ramadan wọ́n máa ń ṣe rústà fún lẹ́kṣọ̀ tó máa ń di lọ sílé àwọn olùkọ́ kiri bẹ̀tẹ̀ àwọn kan wà nínú tó máa ń di lẹ́kṣọ̀ fún mi wọ́n kì í kírun wọ́n kì í kírun wọ́n tún máa ń mú tí gbogbo wọn wà bàjẹ́ máa ń ṣe by the time tí mi jọ ìrún níbẹ̀ àwọn afáàbọ̀ pọ̀ mọ́ṣáláṣí yẹn tí wọ́n bá tó mi ní lẹ́kṣọ̀ tó yẹ pé nílé ìkan nínú àwọn tó ń ṣe nǹkan yẹn ni mo máa ń tọ́ láti emphasize lecture ní lórí yẹn lórí nǹkan yẹn but wọn yí padà náà for years ṣèmi wà wípé yí ṣe àtúnṣe ní láti continue láti máa lọ gbé lecture fún àbí. kákúkú stroke wọn kan sí ìtumọ̀ ni wípé ṣé kákúkú kọ̀ntínú láti máa pè wọ́n àbí ká má pè wọ́n mọ́ á máa pè wọ́n náà ni. lókùngbà tí iná ọ̀bá tí ìtàn láṣọ ẹ̀jọ̀ lè tán na ntí ó àádẹ́rù kú wọ̀n, ọba tó sọ yín di Ramadan ọdún yìí ṣe nta ń sọ yìí tẹ́ ẹ̀ bá mójútó kì í jẹ́ káyẹn látúbọ̀ tán rí èèyàn dẹ̀ gbọ́dọ̀ ṣe gbìyànjú bí ó ṣe látúbọ̀ tán rí àwọn nǹkan téèyàn wá máa ń ṣe téèyàn fi látúbọ̀ tán rí ẹ wà á kà kalẹ̀ fún wọn. ẹ ọkàn lè ti dí pàtà débi wípé kí ẹ̀ ń pé tí stain bó bá lágbára jíìkì lè máa yanjú omi tọ́jà pé yóò nídìí proper scrubbing. Eh? Uh -huh. So ìyẹn dàtún gún ni ọbẹ̀ dàtún sè ẹ tún tún uslubu uslubu lecture yẹn methodology yẹn ẹ tún ẹ tún tún mi gbé kalẹ̀ fún wọn kọba ẹ bọ̀tún tó pọ̀ jù mbẹ̀ ẹ máa fi sínú dùá àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ kí n tẹ́ ń sọ kọba adẹ́dà kó jẹ́ kó lára tí ń ju tiwọn lọ nàmbà wa torí yìí ní dúró lórí kó gbàgbé tiẹ̀. Hmm. mistake ti ọ̀gọ̀rọ̀ máa ń ṣe nìyẹn èkejì ẹ à máa ṣe àdúrà wípé kọ́ba adẹ́dà kó jẹ́ kó bọ́ sí akínyẹmí ara lára wọn tí ó fi jẹ́ wípé kí ni wọ́n wà sóbà ẹ̀hẹ́n tí ìwà àwọn ó fi yí padà ẹ kún fàdùn àgàn lórí rẹ̀ pàápàá jùlọ nínú sùjúdù yín nínú ìdákẹ́ta òrùgbà yẹn ẹ má ṣàdúrà àgàn because ó dùn ún ìlà àṣẹbí lè rọ́bì kàtọ́ba adẹ́dà sọ. So kìí ṣe wípé pípè nìkan bọ̀tí fi sínú àdúrà mímọ́ ah, Umar bin Khattab radiyallahu anhu kó tó di bó ṣe dà sáàmà pé táwa rántí òjíṣẹ́ náà sáà sọ́là ń bẹ́ lọ́wọ́ bá ní pé àwọn méjèèjì yẹn kọba adẹ́dà bóun fi kan kẹ́ kó fi pẹ́ ẹ̀sìn lé ọba adẹ́dà adẹ́gbà so tó bá fi mọ́ òjíṣẹ́ náà sọ́là ti ń bẹ́ lọ́wọ́ fún ìwúsàmù pé àwa táwa ní àǹjogún rẹ̀ a gbọ́dọ̀ mú yẹn náà mọ̀ so yẹn pàtàkì náà. ẹlẹ́ẹ̀kejì sá ọmọ ìyá kan ló béèrè ìbéèrè kan bẹ̀tún tí ì lè sì sìn ọkùnrin kó o jọ ni. ìbéèrè yẹn ni pé ìyá ẹ̀ tó ìyá ẹ̀ wà láyé ìyá ẹ̀ dẹ̀ ti one hundred plus ìyá ẹ̀ sì máa ń kírun. ó sì ń. ó sì máa ń kírun. kí ló bá fẹ́ kí ló ń bá ṣe. kí sà. kí ló ṣe. ẹ̀ náà ti mú mi ń ṣe pé bóyá mo ta pé pé ó ń kírun dáadáa. náà ọ̀sán òní ó sì máa ẹ̀sọ́ èèyàn máa ń délẹ́bù kan tí ò ní kírun mọ́. mo ṣe yorùbá lò. náà ìṣàlà. so bẹ́ẹ̀ ó wá sọ mi pé màmá yẹn wá sọ fún mi pé bóyá tó bá ti di tó bá ti dà sí orúkọ kan ọba ń lọ sọ fún màmá ó wá jẹ níjọ́ mẹ́ta yìí ó ní màmá torí màmá ti lose sight wọn ó wá jẹ níjọ́ mẹ́ta ó wá sọ mi pé wọ́n ah, fẹ́ bèrè nǹkan pé màmá ní tó bá ti di táìmù zoro ipò tó bá di time aspi ni kó wá sọ fọmọ sí ọ̀hún wá pa zoro pọ̀ mọ́ aspi nítorí ara òṣì bákan ọkọ̀ sí o tó bá tó di ìṣá iná ọkọ̀ bákan ọkọ̀ wọn pa. bí wọ́n bá ti tí wọ́n bá ti bọ̀ zoro kó sọ fún wọn kí wọ́n kí bọ́ bá ṣe rọ̀ wọ́n lọ́rùn sí asiri náà kí wọ́n kí sásìkò rẹ̀. ìsèǹtì náà bí wàá ní ìṣe. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìtẹ́gbọ̀n nínú kí a ní àwọn a ní àwọn kan tí wọ́n rí báyìí náà àbọ̀dà àwọn tí wọ́n one twenty ń báyìí wọ́n ti wọ́n one twenty so eh, but alhamdulilah ara wọn àwọ̀ká díẹ̀ díẹ̀ kan wà ń bẹ̀ ni torí mọ́lá ti sábà ń sọ pé àwọ̀ká máa ní à ẹ má sọ yẹn ọ̀rọ̀ àwọ̀ká rẹ̀ sọ yìí <laughs> ẹ má ẹ mú sùúrù <laughs> ntọ́jà àwọ̀ká ló ti ń bẹ fún yín ní ìsìn wọ́n ní kí ni mo ló ń gbó wọ́n ní bẹ́ẹ̀ ni. àwọn bá dẹ́dà wọn ló ó ṣe tọ́lù tọ́pẹ̀ láwọn torí ogún kẹfà ni bẹ́ẹ̀ olókè ta tọ sa kí afárí kó dọ́kùnrin dúró dáa jù ú àbí ká jẹun ká díẹ̀ lẹ̀. èyíkéyìí ṣùgbọ́n òjíṣẹ́ náà ń a àfi tó bá lọ sí hajj tàbí wọn wá. جزاكم الله خيرا جزاكم الله خيرا kọ́nà ń jẹ́ pé fún ọ̀sà. lórí dáadáa. ẹ ṣe kẹsà. mo fẹ́ béèrè pé tá <clears throat> bá lọ sí court tó ti ń dájọ́ ó máa ń ṣẹlẹ̀ wípé tá bá fẹ́ jáde bí àwa àtàwá fún ẹjọ́ something àwọn èèyàn máa ń tẹríba fún judge kó tó di pé wọ́n máa jáde kó nu courtroom yẹn so èmi máa ń fẹ́ jáde láì má tẹríba yẹn so àwọn èèyàn máa ń pè mí sákèsì pé wọ́n máa discipline mi i'm not a lawyer o bóyá lọ fún case kan ni mo sọ so mo wá wò pé ṣé nítorí pé òfin ayé náà ń lò mẹ́ẹ̀ tàdé ti gbọ́ pé òfin tán lò nìyẹn ṣàlẹ̀ máa bá wọn tẹríba yẹn fún george kó tó di pa jáde kó nu courtroom yẹn. ẹni tí ì ṣe lọ́ọ̀yà wọn ò sọ bẹ́ẹ̀ hmm? ṣé wọ́n sọ bẹ́ẹ̀ ni pé any project ló gbọ́dọ̀ ṣe é bẹ́ẹ̀ ni. sáàkó yẹra fún lílọ ń gbà ní. Hmm. tó máa ń ṣẹlẹ̀ pé bóyá kéèsì yẹn èèyàn ló máa jẹ́ witness it's a company case. tó jẹ́ pé ìwọ ló lè jẹ́ witness fún kéèsì yẹn láti lọ represent company. tí ìbá ṣe pé wọ́n fẹ́ discipline rẹ̀ má ṣe má finú sílẹ̀ ṣe àbíkán bá béèrè tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tèmi ń sọ fún wọn pé gbèjé kọ́kọ́ kọ́ mú mi ná. bẹ́ẹ̀ni. èmi máa ń jáde láì tẹ̀sán bàbá wọn kọ́ ní ìdúgbò máa. èmi náà ní sílì yẹn. Hmm ṣùgbọ́n kò wọ́n ti sọ́ọ̀kù yìí rí. ẹni tí wọ́n sọ kan ni wípé wọ́n ti ẹni tó bá wí láwà ní lọ́mọ iṣẹ́ bẹ́ẹ̀ fún so màmá ń tó bá necessity bá dé màmá ń máa gbé láwà ní dání. <laughs> na ẹlẹ́kejì níta mo ń gbọ́ bọ́ra kan ó dẹ̀ gbọ́ súná yìí dẹ́da ah. so ó ń ṣàlàyé pé ọ̀ǹtú ah. ní àsìkò àdúgbò àmọ́ sọ́sàn ah. bàtà wọn sábà pé wọ́n máa ń kọ́ Qur'an. wọ́n máa ń. Quran wọ́n máa ń han wọ́n máa ń kọ́ wọ́n á dẹ̀ máa ń wọ́n so taba bẹ gbé sí wípé ó wà ó wà bàbá bó ń bá sọ bẹ́ẹ̀ àwọn pọ̀ but tí wọ́n kàn sọ ni pé kíkà rẹ̀ ló torí kíkà yẹn tó ń bá ń kà á níyàn kò sí tó bu kò sí tó bá jẹ́ pé ni tàbí nǹkan báyìí torí ni tó bá pé lẹ́wù rẹ̀ ti di pé kò lè kà nǹkan mọ́ ó ti fẹ́ yàwọ́ só ti yé báyìí nìsín sáyidà káàkà sínú omi fún un mu tàbí ká só mọ́ lára tàbí ká ká hàn fún un mu wọ́n a nínú àwọn afáà tí wọ́n sọ bẹ́ẹ̀. mo ti máa ń wá against ẹ̀ fún èèyàn kan tí mo mọ̀ kù. ẹ̀rí wo ló mú tó fi máa against ẹ̀ tó jẹ́ ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú súnà. wọ́n púpọ̀ náà wà fáà tó máa hàn fún ẹ̀yàn wà fáà tó ń ṣe súnà ni. ẹ torí torí bẹ́ẹ̀ wà á hàn tí ò ṣe hmm. ààrẹ ó tẹ̀ lè má jẹ́ àyà Kùránì nìkan ó lè má jẹ́ àdìsọ jíṣẹ́ náà sàn ó lè so ló fi pé ìyẹn ó níbi tó rìn sí. ṣọ́ wàhálà fi jọba kọlá tí. sọ́wọ́n kan kí wọ́n. wàhálà kọ́má sọ́ra àtúrà. ẹ sọ̀rọ̀ lórí bàtí kan náà àwọn ọmọ ìyá béèrè lórí ìwé ìròyìn. ìwé. driver license. bẹ́ẹ̀ni. so mo wá fẹ́ mú nǹkan kan wọ̀ òun náà nípa ọ̀rọ̀ tax tí wọ́n ní tí gọ́ọ̀mẹ̀ntì gbà. bẹ́ẹ̀ Èkó. bẹ́ẹ̀. Oòrùn. bẹ́ẹ̀. ṣé tí èèyàn bá sọ. bẹ́ẹ̀ tí ò fi gbèsè. ọ̀rọ̀ ní kéjà kan ní ṣé ìṣèlú ti ìjọba ní bí ó lè sọ̀rọ̀ ṣé wọn ò ní mú ẹ. n tí wọ́n máa ń ṣe lórí ọ̀rọ̀ táàkì yẹn. ti insurance vehicle license gbogbo nǹkan yẹn tó o bá ṣe ṣé wọn ò ní mú ẹ. irú àwa tá a ti máa lo mọ́tò. irú àwa tá a ti lo mọ́tò. bẹ́ẹ̀ni. kọ́lọ́ ń ṣe rọrùn. ó yẹ pé lẹ́yìn ẹ ṣì kó sí. bẹ́ẹ̀ni ó wà ní ta ṣì kó sí. Ah, ẹ̀yin ò lẹ ṣì kó sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó eh, gbogbo tí ẹ fi ní lùtùn ìjọba mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́. pàápàá jùlọ wọ́n ti wọ́n ti wọ́n ti mú àwọn àfa wá táwọn àfa yẹn ti sọ wípé sanwó orí ẹ eh, sanwó orí ẹ tó o bá sanwó orí ẹ lẹ́sẹ̀ ni ẹ wọ́n ti sọ tẹ́kẹ́tọ́ àwọn kan wá mọ́ bí mi léèrè pé ṣé mo ní <laughs> ṣé tí mo bá ní fún ọ ní opposite news ni ọ̀fẹ́ tìmí lọ kárìjà ni ẹ̀yọ́ tẹ̀lé ìwà rẹ̀ pé ó ní ká ń tàpá sófin ìjọba nítorí àwọn afáàyàn ti sọ pé ọwọ́dọ̀ sanwó orí so ọ sanwó orí nfa kó tó di kódà máa gan èmi tètè lọ san tèmi náà kọ́mọ̀dì pé àkọ́kọ́ fojú olórí yín dárin náà kábẹ́ mọ́ tẹ́nibọ́lì bá yẹ mọ́ ìwé orí mi rè zuhur naam salat bada salat yabo ya bada salat naam